Oye, oye, oye, oye. kọ́lé fún mi lọ́kàn. Wọ́n fọwọ́ dí mi lẹ́nu, mo fọ́ wá mi lálẹ́. Ojúmọ́ kan àgbẹ̀yẹ kan ni àṣé ara rẹ̀ ní òlẹ̀. Ó wá pẹ́ ìdákẹ́ bí mo dákẹ́ tààrà bá mi dákẹ́. Okòlòpọ̀ oúnjẹ, mo padà ló fún ní ìtura. Ìkóló pẹ́nu sí mi lálẹ́. Jàjẹ́ yá àtàjẹ́ sára kátó lówó tí ò lóko dírámà ní dórí wọn láyà. I don't I know, I know, I know, I know, I don't I know, I I know, ká fún mi lọ́wọ́ tí ó fún mi lọ́kọ́ ká fọwọ́ rajì kọ́lọ́ tó lè fún mi lọ́kọ́. I love to fuck, I go go lie, na from sex I love. I no go stop till I die. Ọkọ̀ fún mi lọ́wọ́ tí ó fún mi lọ́kọ́ ká fọwọ́ rajì kọ́lọ́ tó lè fún mi lọ́kọ́. Sex is the best pleasure you can give any woman. It reduce stress, improve human and control. No, Kawa body pressure, relief cancer, not a time. While life says it's good over body metabolism. love to the banana, weapon of fussy battle, snake in the trousers, laundry shaker, silent flu baby maker, Uncle Jojo, father of Abraham, my Christy, my Dinka, my Janai Minor, I love you, I love you, Sátìláyà ọkọ̀ fún mi lọ́rọ̀ tí ó fún mi lọ́kọ̀ àfọwọ́ra jígolo tó lè fún mi lọ́kọ̀. Beautiful lady if your puntak is empty you need some banana go be your plan. Ogo mọ́yàn olóhùn tó ṣe lára kan oko òun ẹ̀kan ó ṣe pẹ́pẹ́ lára kan ọlọ́run tó ṣe dá àwọn ọ̀rẹ́ òun nìkan lóye kò sóhun tó dùn tó bẹ́ẹ̀ bá rí ẹ̀ wá wí àtòkú àtòkò ni wọ́n jọ ṣe ká ara wọn. pre campus is good o is good person níbí. obìnrin dúdú obìnrin pupa ọlọ́run má jẹ́ kúkú obìnrin yé. my brother. I sex is good though, sex is good though, sex is good though, my sister. Waiting I go to for this lover, where I no go for, where I no go for. Sex is good though, sex is good though. Oh gosh, you're pàtàkì lára. Gbogbo ọmọ tuntun wa. dùn ó kó. ọkùnrin tí ò tí ì lábọ̀ bá bọ̀ wò. yé yé yé yé. Ah! Oh! ògo tẹrẹ olùkàn kókó. Hmm. ẹ kúrọ̀lẹ́ ẹ kúrọ̀lẹ́ ẹ kúrọ̀lẹ́ ẹ jẹ́ n play anthem wa tí gbogbo yín mọ̀ èyí tí a lè tó yẹ tí mo wọ̀ pé táwọn èèyàn bá ti gbọ́ báyìí máa ń kìpẹ́ ńgbà mi mi ń fẹ́ play ẹ̀bọ̀ ẹ jẹ́ kí n play anytime èní hmm. yẹn lọ gbọ́ títà kẹ́ jòkóó ọtítà náà máa ń pè lọ́dọ̀ wa ẹ lọ gbọ́ títà kẹ́ jòkóó a tún lẹ́nìí gbogbo ẹ̀yin obìnrin tí wọ́n ti dó tẹ́ ti damira rí ẹ máa ń láti kọ́ wa kí tẹ̀ báwo lẹ ṣe máa ń fi tẹ̀ bá damira bó ló ti ń wà gan-an ṣé lóòótọ́ lẹ̀ ń damira. alọ́ mi àlọ́ àlọ́ mi àlọ́ àlọ́ mi àlọ́ àlọ́ mi àlọ́ kí la fi jẹ́wọ́ kí la fi ríran kí la fi túkọ̀ kí ló ń gúnyán. wa kókò lójú ara. àbòsí ló mú wa kókò ní kìíní. ẹ̀sán ní. kí ló mú wa kókò lójú ara. àbòsí ló mú wa kókò ní kìíní. ẹ̀sán ní. alábòsí kókò lójú ara. ẹ ò ráyé lóde ògbólógbò ń jẹ́ kó lórúkọ méjì amóyèkú ọlọ́mọ àjíkí àrídàtọwọ́lẹ̀ amúnisìwí amúnirẹ̀ ló la ìjẹ́tẹ́tẹ́ bókó bá yọ tún forí dánú oko nígbà dàgbà wọ oko. wọn ò nífẹ̀ẹ́ lomi ṣe mí ògbólógbò ń jẹ́ ògbólógbò ń jẹ́ ìbọ̀rọ̀ ọkọ mi. I will start it don't worry. mú akókò lójú ara <laughs> ọkọ mi. start the program now I will start it now don't worry. mú akókò lójú ara ọkọ mi. mú akókò ní kìíní. ẹyẹ kókó ní kìíní kókó lóko ń jẹ́. ẹ bá òkórè o ọba ọmọ alala lulu alulu lala orí gbọgbọrọ ó dàbí ọparun bàbá alákẹ̀tẹ̀ lórí tó ń dán afa ìlú nǹkan ó gbẹkulé mú afa ìtọ́nà ó ríran òru alálùbọ́sà rògbòdo lábẹ́ pẹ̀lú kóró méjì tó ń mí ọlọ́run máyọ̀ kó lọ́rọ̀ abó olórí fàbẹ́ mọ́ṣílá amóríyá àmàlà gágá òkò for liking my skin. Ògbólógbó ń jẹ́ ìtura ní fún ọmọ. Màkárì ló lè ṣe é. A máa dóni bí ẹni lági àfi gbòòsà. Ẹ̀jẹ̀ flọ́ọ̀tì ẹ̀kẹ́ rí dáadáa. Màkárì ló lè ṣe é. Àjànà kúrò lóko jẹ́jẹ́, a máa dóni bí ẹni lági àfi gbàgà. Gbàgà gbàgà gbàgà. Ẹ̀yin bọ́ ẹ bá ń bọ̀ ìgbẹ́ ọ̀gá. Ìjùkú ìjùkú ìjùkú já ẹ bá ń gbọ́n bọ̀ yìí pẹ́ o. jangala jùkú ìjùkú ìjùkú jangala. ẹ ti wájú ẹ tẹ̀yìn gbọ́n. jangala jùkú ìjùkú ìjùkú ẹnu mọ́. ẹ tọ̀tún ẹ tòsì gbọ́n. jangala jùkú ìjùkú ìjùkú ẹ fi hàn. ohun kígbe ẹ fi alẹ́ nù. jangala jùkú ìjùkú ìjùkú ẹ bá sí. ẹ̀gbọ́n ẹ má jẹ́ kí kan rí oúnjẹ. jangala ti wà yìí sí eléyìí olóyè nǹkan dé àwòkọ́ dé ọlọ́run àrò ẹlúlú fàájò ẹ̀yà ire lẹ́kẹ́lẹ́kẹ́ lẹ́kẹ́lẹ́kẹ́ ti mẹ́fúnra tàjọ dé o adé orí ọkìn kò mọ̀mọ́ jọ tẹ́yẹkẹ́yẹ òṣà òkè ìbàrẹ́ ni mo ṣe é olùdá oko ìbàrá ni mo ṣe o olùdá òbò olùdá ẹpọ̀n olùdá idán olùdá ọmú ìbàrá ni mo ṣe ìbàrá ni mo ṣe o ọba tó fàṣẹ òbò sọ́wọ́ oko ìbàrá ni mo ṣe ọba tó fàṣẹ oko sọ́wọ́ òbò pé tó bá ti ríra wọn nìkan máa lè ìbàrá ìbára ni mo ṣe òòṣà òkè ẹ̀jẹ̀ ojú mi ṣe ẹ kúrọ̀lẹ́ kúrọ̀lẹ́ kú dédé wòyí <laughs> gbogbo ẹ̀yin olólùfẹ́ olóyinka TNT ẹ kú bí ojú ọjọ́ ṣe rí ṣé dáadáa ni mo bá yín ẹ gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè pé cream wo ni mò ń lò mo rí páwọn èèkàn ń béèrè makari ni mò ń lò gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ ń sọ wípé kí n bá yín polówó cream ẹ má bínú bọ́lọ̀ ṣe ṣẹ̀dá mi ni kò ń ṣègbéraga nǹkan tí mi ò bá lè lò mi ò ní lè ta fún aráyé mi ò ní lè parọ́ pé nǹkan tí mò ń lò rèé tí mi ò lò ẹ̀ẹ́dẹ̀ lè gbé cream fún mi kí n polówó ẹ̀ mi ò ní lò màkárì ni mò ń lò tẹ́lẹ̀ kí n tó change mo dẹ̀ ti padà sí màkárì mi mi ì dẹ̀ ready gbogbo ilẹ̀ rí nǹkan tó ṣẹlẹ̀ sí mi nígbà kan mi ì ready láti kò sí iye tí wọ́n fẹ́ sọ fún mi pé kí n polówó cream mi ì lè fi màkárì lẹ̀ mi ì ní lè parọ́ tẹ́ bá ti rí mi tí mo wá polówó cream níbí báyìí mi ò lò ó mo parọ́ ni so mi ò dẹ̀ nílè parọ́ nǹkan tí èèyàn ò bá lè jẹ èèyàn ò lè fún ẹlòmíì jẹ mi ò lè parọ́ tó bá jẹ́ wípé excuse me bọ́nà ṣe ṣẹ̀dá mi tó bá jẹ́ mi nìkan ni mo wà láyé tí mi ò bímọ bóyá ọ̀tọ̀ ni ìwà tí mi ò bá máa wù but ẹ̀rù máa ń bà mí fáwọn ọmọ mi gan mi ìfẹ́ nǹkan tí mo máa ṣe tí àwọn ọmọ mi máa máa jìyà ẹ̀ torí pé ìyá mi ò fi ẹ̀san ìyà kí máa jẹ ìyà tó sílẹ̀ fún mi èmi ò gbúdọ̀ ṣẹlẹ̀ fọmọ gbogbo àwọn nǹkan kéékèèké tí àkàkùn ẹ̀ṣẹ̀ ni gbogbo nǹkan kéékèèké bóyá o lo nǹkan wá fẹ́ lò míì pé ò ń lò ó ẹ̀ṣẹ̀ ní ìgbà tá a bá dẹ̀ máa kérò ẹ̀ gbogbo ìwà tá a bá ń wù gbogbo ọ̀rọ̀ nǹkan tá a bá ń sọ téèpù wà tó ń bá wa good evening sister mi tó ń bá wa wọ́n bá wa wọ́n bá wa ká gbogbo ẹ̀ sínú téèpù ìgbà tó bá máa yá tó bá máa téèpù play kíní téèpù yẹn out tó bá jẹ́ pé rere náà play out fún ẹ rere yẹn làwọn ọmọ ẹ máa gbà tó bá jẹ́ ibi níbi yẹn làwọn ọmọ ẹ máa gbà àbùjá òsì lọ́rùn ọ̀pẹ gbogbo nǹkan tá a bá ṣe sílẹ̀ la máa gbà ó ní mi ṣe lè polówó cream because mi ò ní lè lò ó mi ò ní Makari ni mò ń lò Makari soap ni mò ń lò Makari cream ni mò ń lò èyí tó ní tó jẹ́ argan oil ẹ̀ òun ni mò ń lò mo dẹ̀ ń lo oil kan báyìí tíyàn kan fún mi láti tó bá mi rà ní kínní mo máa ń lò fún ojú mi lálẹ́ kò sí kankan tí mo lò jù yẹn lọ I use Makari cream I use Makari soap mi ò tiẹ̀ ń lo cleanser sójú mi mo kàn lè scrub once in a while Makari sugar scrub òun ni mo máa ń lò mi so gbogbo ẹ̀yin tẹ́ ní kí bá yín polówó cream ko ṣe pé ìgbéraga kó ṣe pé ìjọra ẹni lójú mi ò ní lè ṣe ni tori pé mi ò ní lè lò ẹ jọ ẹ mi gbogbo nǹkan tí bá fi ṣẹ̀yìn ẹ má bínú mi ò fi gbéraga conscience mi ò ní allow mi lati ṣe i can't do it ẹ má bínú ẹ jọ ẹ ẹ kalẹ ẹ kalẹ ẹ kú dédé wòye ẹ kú bó jọjọ ṣe rí mo ní a máa ṣe matchmaking but then tí mi ò bá lè ṣe torí ètò ta fẹ́ ṣe màá sọ díjọ́ mi eto èní yìí mo fẹ́ fún àwọn obìnrin ní àyè eh, láti pè wọlé gbogbo ẹ̀yin obìnrin tó bá ti dó tẹ ti da omira rí ìṣẹ́jú mélòó náà fi dó yín tẹ fi damira ìjẹ́ ṣúọ̀ gangan pẹ́ damira kí ni àwọn signs tẹ rí tẹ fi mọ̀ pé damira tóbìnrin bá damira báwo ló ṣe máa mọ̀ pé òun damira kí ni àwọn signs tẹ rí ẹ mọ̀ pé à ń sọ pé obìnrin láti wà spontaneous mo rò pa ti ṣe dé ẹ ibì kan lára pé kóbìnrin wà spontaneous ni pé ìwọ ni kò máa wá oko ìwọ ni kò máa tu oko ìwọ ni kò máa bẹ̀bẹ̀ fún oko kò ń ṣe dandan ni kí ọkùnrin máa kí ọkùnrin máa bẹ̀ ẹ́ fún kó máa ask oko ìwọ obìnrin náà láti la inú ẹ sọ fún ọkùnrin tó bá sọ tí obìnrin bá lanu ẹ sọ fọkùnrin pé òun fẹ́ doko ó máa ń dàbẹ́ ni pé ọkùnrin yẹn ẹ sọ di bíi ẹ ẹ bíi king ni ọkùnrin yẹn máa rí rẹ̀ bí ọba ìfà okó tí ò le tẹ́lẹ̀ for the jáde lẹ́nu ẹ pé mo fẹ́ dóko ó máa jẹ́ kí okó ọkùnrin yẹn le ọkùnrin yẹn máa rí rẹ̀ bí ọba ọkùnrin yẹn máa rí rẹ̀ bí baálé ilé ọkùnrin yẹn máa ní ó máa develop self esteem ẹ̀ tẹ́ bá lanu fún sọ fún ọkùnrin pé mo fẹ́ dóko wá dó mi ọkùnrin máa rí kódà kó jẹ́ obìnrin tó ń dóko ń ta kó wá sọ fún ọkùnrin pé òun dóko kò lè ever suspect ẹ láyé mi ò sọ wípé ẹ eh, ẹ eh, pé kọ́ máa ṣe o mo, mo kàn ń sọ ni pé bí ọkùnrin ṣe máa ń feel tí a bá lọ lanu sọ fọkùnrin pé wá domi apart from that pé sọ fọkùnrin pé wá domi fúnra ra ẹ láti wákàtí ìlọ fúnra ra ẹ máa lọ máa wá àwọn point nínú yàrá ẹ àwọn side nínú yàrá ẹ yàtọ̀ sí orí bed tó lè fi create space fún okó dídó lára mi mọ̀ bóyá a ti rí ẹni tí wọ́n ti dó lórí staircase rí irú àwọn tó máa ń gbé ní ilé tó máa ní staircase nínú staircase is a very good position good location good place láti dóra wa tí ìgbà ẹ ṣe máa dóra yín lórí staircase a máa sọ because kò ń ṣe gbogbo nǹkan tí ẹ̀yin kò ń ṣe nǹkan tí ẹ̀yin rò bẹ́ẹ̀ náà ṣe ń ṣe lórí staircase staircase is another point ìwọ obìnrin gbogbo ibi tó ń gbé láti wákàtí lọ lọ wá ọ̀nà lọ wá àwọn ibi àwọn strategic points nínú yàrá tó lè nínú ilé ẹ tó lè create fúnra rẹ láti pe ọkùnrin láti invite ọkùnrin kó wá dùn ẹ dé ojú ọkùnrin ẹ ni pé o fẹ́ fún ní gift o ò ní gift kankan tó fẹ́ fún ju gift òbu ẹ lọ fún nǹkan tí o ṣe rí bẹ̀rẹ̀ sí ni máa ṣe bó o ṣe kí demand béèyàn ṣe ń wà spontaneous nìyẹn o tó bá ti di pé o ti wà after five years in marriage ìwọ ni kó máa wà spontaneous nípa oko ìwọ ni kó máa lọ sínú inú bedroom ẹ create bed sheet fúnra ẹ pé òkè ìjọ tí ọkọ ẹ bá ti wọnú ilé tó bá ti bá bed sheet yìí nínú ilé ó ti mọ̀ pé ìjọ yìí ó fẹ́ dóko create nǹkan kan fúnra rẹ ẹjọ́ tí ọkùnrin ẹ bá ti rí tó bá ti wọlé tó ti rí bó ṣe ṣe nínú yàrá ó ti mọ̀ pé à lálẹ́ yìí o oko ó máa dóko ṣáà ni ẹ e máa dóko nínú kitchen yẹn create point ninu kitchen yẹn kọkùnrin yẹn mọ̀ pé ah máa dó ọmọ yìí nínú kitchen yìí lálẹ́ yìí bóyá ó ní bó ṣe máa chair irú àwa ta máa ń ní irú èmi ń dining table mi inú kitchen mi ló wà kitchen mi gan ó fẹ́ tó bí yàrá ó tó yàrá kan àtàbọ̀ àbí bí yàrá méjì bẹ́ẹ̀ ni kitchen mi ṣe rí so dining table wa nínú kitchen mi irú èmi irú tó bá nírú bẹ́ẹ̀ yẹn nínú ilé ẹ gbé ya chair kan sọ́tọ̀ kó wo pọ́ìntì kan tó máa fi chíà yẹn sí kó fi kọ́ ọkọ ẹ pé tí chíà yìí bá ti kọjú báyìí o kó ti mọ̀ pé ijọ́ yẹn mo fẹ́ kó dómi lórí chíà yẹn ní inú kíchìn yìí ni ọkọ ẹ̀gbọ́n á ti mọ pòsíṣọ̀ tó máa jókòó sí ó ti mọ̀ pé ní ijọ́ yẹn wo ló máa jókòó lórí oko kò sí pé kíní kan ìsídà and kéèyàn kẹ́gun kéèyàn gòkè sórí chia kó kúnlẹ̀ sórí chia kó yọ̀dí sẹ́yìn kí ọkùnrin kúnlẹ̀ sí ẹ̀yìn ẹ̀ kó máa do látẹ̀yìn very good position ni irú àwọn irú àwọn position yìí kò kí ń pa okó ọkùnrin àwọn position tí ò kí ń jẹ́ kí okó ọkùnrin kú tó yẹ pé tí okó ọkùnrin gan bá ti ní ìdákọ́lé ó máa ń gbàgbára padà irú àwọn position pé nínú yàrá ẹ nínú yàrá ẹ nínú kitchen ẹ àbí níbi dining table ẹ ó ti ní position tó máa yí chair ẹ sí tọkọ ẹ bá ti ń wọlé tó ti jẹun wákọ̀ ọ̀rá ṣe ni pé òun mu lọ síbi kíníkan á jókòó sórí ẹ ìwọ ló máa bọ́ ṣòkòtò ìwọ ló máa bọ́ ṣòkòtò ìwọ ló máa undress ẹ̀ má dúró pé kó bọ́ pátá ẹ̀ má dúró pé kinní kan ẹ̀ ìwọ ni kó bọ́ ṣòkòtò wò ní láti bọ́ pátá pátá tó máa wọ̀ pátá tó lè fi ọwọ́ yẹ tó lè yẹ sẹ́gbẹ́ kan ni wàá dẹ̀ rọra jókòó le nígbà tó ti bọ́ ṣòkòtò kò tí ì bọ́ pátá ẹnu ló máa fi yọ pátá ní ara ọkùnrin ẹnu ló ma fi yọ pátá nítorí pé o fẹ́ la okó ẹ̀ so ẹnu ló ma fi yọ pátá wàá fi ẹnu yọ pátá sílẹ̀ awọ́ ló máa fi bọ́ aṣọ wàá bọ́ síwò lórí chíà yẹn kí ọkùnrin kí okó ẹ̀ ti wọ tó ti bẹ́rì okó ẹ̀ okó ẹ̀ á dìde but tó o bá wà spontaneous tó o bá ṣe àwọn nǹkan tó wà crazy àwọn nǹkan tó wà crazy yìí òun ni mò ń sọ fún yín bí wípé kò create ibi tó ti lè dóra yín ní kitchen create ibi tẹ́ ti lè dóra yín nínú bathroom create ibi tẹ́ ti lè dóra yín nínú yàrá nígbà míì tí àwọn ọmọ ò bá sílé ẹ sáré dóra yín níbi ẹ̀yìn ilẹ̀kùn ẹ sáré dóra yín nígbà míì tí àwọn ọmọ ò bá sílé tí ọkọ bá ti wá tó bá ti wá sílẹ̀kùn fún ẹ àbí tó lọ sílẹ̀kùn sùn sí orí staircase báwo la ṣe ń dóra wa lórí staircase tó bá fẹ́ jẹ́ kí ọkọ ẹ dó ẹ lórí staircase tó lọ sílẹ̀kùn fún tó lọ sílẹ̀kùn fún tó ti sílẹ̀kùn ìwọ tó mọ̀ pé o máa dóko tí ọkọ ẹ bá dé wàá ti mọ̀ wípé gbogbo nǹkan tó wà lára ẹ kò sí pátá lábẹ́ aṣọ tó fẹ́ lọ fi sílẹ̀kùn wàá ti mọ̀ wípé aṣọ tó ró sókè àbí nǹkan tó ró nǹkan tó lè tètè tú lára ẹni pátá tó bá dẹ̀ máa wọ̀ sábẹ́ á jẹ́ pátá tó jẹ́ pé ọwọ́ lè ṣe sẹ́yìn àbí ó ní ojú abẹ́ tí ó lè tí ó ní ojú abẹ́ tí okó lè wọ̀ láì bọ́ báwo dẹ̀ ló máa ṣe ṣe tó bá máa sùn sórí staircase wàá tún ní sọ́ọ̀tì wètẹ́ pé bí a di two Kini blocks yẹn to the floor ẹsẹ̀ méjèèjì máa wà ní ilẹ̀ ẹlẹ̀ wàá jókòó sí orí staircase tó yẹ pé ẹsẹ̀ méjèèjì máa balance ní ilẹ̀ ẹlẹ̀ wàá make sure pé ọkọ tó fẹ́ jẹ́ kó dú ẹ ó wà láàrin ẹsẹ̀ méjì ó sùn sórí staircase báyìí ẹsẹ̀ wà nílẹ̀ ẹsẹ̀ ẹni tó fẹ́ dú ẹ wà láàrin ẹsẹ̀ méjì ọwọ́ ẹ̀ O ma máa O ó máa ó ẹ̀ staircase yẹn kéèsì yẹn ló máa fi mú ọwọ́ ẹ̀ méjèèjì nílẹ̀ ṣorí tó bá dú ẹ position yẹn wọ́n máa máa mú ibi pelvic yẹn wọ́n máa máa rìn mọ́ ibi edge ibi edge um, staircase yẹn débi wípé straight ni wọ́n lọ sí G-spot yẹn kò sí ni kí wọ́n má stimulate clitoris ẹ tó bá dú ẹ bẹ́ẹ̀ ní position yẹn kò sí ní position yẹn ọkùnrin number one nítorí pé bó tiẹ̀ ṣe ṣe nítorí pé ọ̀nà tó o fi gbà pé kó wá dú ẹ nígbà yẹn nítorí wípé bó bí aṣọ ṣe bọ́ lára ẹ nítorí wípé lórí staircase ló ti mú mọ́lẹ̀ tó gba báàgì tó gbé dání tó gbé sórí dání tébù irú àwọn ta ní dání nínú kitchen ó gba ó gba báàgì tó gbé dání ó gbé sórí dání ó gba gbogbo nǹkan tó dé ó gbé sórí dání lórí staircase yẹn ó dó ó ṣẹ̀ ń bọ̀ ni ó dẹ̀ dú ẹ ṣòkòtò nìkan ló bọ́ ó dú ẹ níbẹ̀ ó rí chance láti máa mu ọyàn ó ní chance láti máa fídùn pẹ̀lú nítorí ìtẹ́ ó ní because bó ṣe sùn yẹn gbogbo àlùbáríkà ẹ ojú ojú òbò ẹ gbogbo ẹ lọkùnrin máa máa rí ara àwọn nǹkan ta fi ń wà spontaneous nìyẹn because ọkùnrin gan expect ẹ pé o máa ṣe ó kàn wọlé aṣọ kàn bọ́ lára ẹ ó ti fá irun òbu ẹ gbogbo bẹ́ẹ̀ ti tẹ́jú ó ti wá àwọn perfume kan tó tó tó make sense ó ti fi sí ó ti ó ti spray ẹ sára gbogbo ara ẹ ti tẹ́jú gbogbo nǹkan ẹ ti tẹ́jú ó dẹ̀ wọlé wọn ò bí ọkùnrin yẹn náà re sórí wípé ó dún ẹ ní orí staircase ní ìjọ yẹn nǹkan tó máa rò títí tẹ máa fi sùn lálẹ́ nǹkan tó máa nǹkan tó máa rò títí tó máa fi lọ sọ́fíìsì níjọ́ kejì tó bá wà nínú mọ́tò àárò okú ẹ̀ àtúnlé tó bá délé tó bá ṣọ́ra a máa ṣọ́ ẹ pé ó dàbẹ́ nípa o tún fẹ́ dómi lórí staircase lẹ́nìí a máa ṣọ́ ẹ ipò dàbẹ́ nípa o fẹ́ dómi lórí staircase lẹ́nìí nígbà míì tó bá tó bá tún fẹ́ ṣe fún ọkùnrin tó bá wọlé tó ti tó ti wọlé tó ti gbé báàgì tó ti wọlé ìwọ ti rú aṣọ tó máa bọ́ nídìí ẹ̀ the next thing tó máa ṣe ó ti O kúnlẹ̀ síwájú ẹ̀ bó ṣe dé ó dẹ̀ gba báàgì lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní mu okó ẹ̀ wàá ti gbé ẹ́díbù tó bá yá mo ti ṣe ẹ́díbù lórúkọ mi wàá ti gbé ẹ́díbù eh, lubricant dání tí wàá fi pa okó ẹ̀ ẹ́díbù yẹn mí wípé lubricant yẹn lè wọ ẹnu wà á mú okó ẹ̀ dáadáa bó ṣe ń dé láti ibi iṣẹ́ yẹn kí ni okó mímu máa ń ṣe fún relax stress o máa ń jẹ́ kí ọkùnrin wà relax bí gbẹ́ni bí ọyàn ṣe máa ń relax stress obìnrin bẹ́ẹ̀ náà ni okó mímu ọkùnrin ṣe máa ń relax stress wọn ìwọ obìnrin tó bá lóò Moko mu àánú ẹ̀ ṣe mí o ti sọ kọnù pètè ya lọ kọ́ bọ́ ṣe mokó nísìnyẹ máa ṣe seminar kan after birthday mi níbi tí mo ti máa fún àwọn obìnrin ní oríṣiríṣi styles tí wọ́n fi ń doko àwọn èèyàn kan ló gbé sí mi létí lẹ́yìn a ṣe nínú zoom strictly for obìnrin ni gbogbo láti èdè ìlọ ìlọ káàsù gbogbo missionary eh, style stupid yẹn káàsù ẹ̀ kúrò nínú ayé yín tí o bá mu okó ọkùnrin bó ṣe ń dé láti ibi iṣẹ́ ọkùnrin tó ń stress ọkùnrin tó ti rẹ̀ ọkùnrin tí ó yẹ pé ò mọ̀ nǹkan tó go through tó gba báàgì ẹ̀ tó gbé sórí tébù tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní mu okó ẹ̀ bó ṣe ó ti wàá fún ní a cup of water bó bá mu omi yẹn lọ́wọ́ wàá dẹ̀ máa mu okó ẹ̀ tó o bá glass cup yẹn á jábọ́ lọ́wọ́ ẹ̀ nítorí relaxation to máa feel ní time tó mu okó ẹ̀ yẹn má mu okó yẹn lásán make sure pé o fi edible edible lubricant sí so that á le tutù lórí okó tó mu O dẹ̀ mú okó ẹ̀ lọ́wọ́ bó ṣe dúró ó mú ó mú okó ẹ̀ the next thing o ma kọ̀yìn sí ni tó o bá kọ̀yìn sí tó o bá fẹ́ kó dún ẹ látẹ̀yìn wàá mú ọwọ́ ẹ fi mú ibi ọrùn ẹsẹ̀ dání tó di ẹsẹ̀ jẹ́ pé ọyàn ẹ á máa kan ibi itan ẹ wàá wá mú owo ẹ méjèèjì wàá fi mú ọrùn ẹsẹ̀ dání bẹ́ẹ̀ ni pé o ṣe o ṣe wọ́n lókọ̀ bọ̀ orù dí sókè wà á mú ẹsẹ̀ ìtọ̀ ọrùn ẹ wà á stretch débi pé ó mú ìtọ̀ ó mú ọrùn ẹsẹ̀ dání ó wá yọ ìdí yẹn ó yọ sẹ́yìn débi wípé a máa rí ojú ìwò ìdí a máa rí inú bí òbò ẹ ṣe pọ́n lọ wọn ò bí ọkùnrin náà re kò torí mò ń sọ gbogbo ọkùnrin kọ́ ló ní ìdákọ́lẹ̀ àwọn attitude wa náà ta ṣe ń receive ọkùnrin àwọn báwa gan ṣe ń ṣe ó jẹ́ kọkùnrin ní ìdákọ́lẹ̀ kò ń ṣe wípé gbogbo ọkùnrin ló sick àwa gọgọ tá a jẹ́ obìnrin a sick àwa go wọn help oko wọn àwa go ò ṣe nǹkan tí oko wọn máa fi ní memory àwa go ò ṣe nǹkan tó máa stick sínú tí oko wa fi máa rí different pictures of àwa àwa ò ṣe nǹkan tí oko wọn máa fi ní memory ọ̀pọ̀lọpọ̀ wọn ò nídìí oògùn ìdákọ́lẹ̀ the only oògùn ìdákọ́lẹ̀ Ti ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ní tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ní ọwọ́ obìnrin ló wà Bet. ẹ̀yin obìnrin ẹ̀ mọ power yẹn ẹ̀ mọ́ lò ẹ mọ kinní yẹn ẹ mọ lò tó bá mú ẹsẹ̀ méjèèjì lẹ́yìn tó mú okó ọkùnrin dáadáa gbogbo ara ẹ ó ti da tọwọ́ ara ẹ lẹ̀ gbogbo ara ẹ ti rọ̀ ara ẹ ti gbàgbára gbogbo stress yẹn ara ẹ ti gbogbo nerves ẹ ti wálẹ̀ ó ti ready láti dóbò tó bá mú okó ọkùnrin bí mo ṣe sọ fún ẹ gbogbo nerves ẹ máa wálẹ̀ ó máa ń kill stress ni ó ti ready láti dóbò ó wá mú ọwọ́ ẹ méjèèjì ó wá fi mú ó wá fi mú ọrùn ẹsẹ̀ ẹ dání ọrùn ẹsẹ̀ yẹn wà ẹmọ tó yìnbó bá jókòó tó bá fẹ́ cross le bó ṣe bá ẹmọ pé yìnbó ò kì í fi ẹsẹ̀ tẹlẹ̀ tó bá jókòó wọ́n máa ń ṣe ẹsẹ̀ yẹn sókè ni bó ṣe máa ṣe ọrùn ẹsẹ̀ yẹn nìyẹn wà ó ó máa balance ò ní ṣubú bó ṣe se ṣe ọrùn ẹsẹ̀ yẹn nìyẹn wà wá fi ọwọ́ ẹ méjèèjì wá fi mú ọrùn ẹsẹ̀ yẹn dání wà wá yọ ìdí yẹn sẹ́yìn a máa rí inú ìwòjì a máa rí inú òbò ẹ straight ṣe orí ọkùnrin yẹn tó bá dú ẹ tọ́ níjọ́ yẹn tó bá dé ọ́fíìsì níjọ́ kejì kò ní lè jókòó ó máa máa ṣe gọ̀rọ̀gọ̀rọ̀ ni èmi ò lọ́kùnrin ò ní èmi ò ń sọ pé ọkùnrin ò ní dóbò ń ta bẹ́ẹ̀ mo mọ̀ wípé tó bá bọ́ síta sẹ́ẹ̀ nígbà mi ó lè dóbò mi ń ta kó ṣe kí wàá lè léyìí ẹ ti ríbi tọkùnrin ti dóbò ń ta tó dẹ̀ ń regret pé òun lọ do because kò ìwọ gọgọ fúnra rẹ ibi tó gbé rẹ sí gan ẹni tó wà ń ta ò lè ṣe àwọn crazy things tó máa máa ṣe wọn ò lè ṣe you have to be spontaneous you have to be spontaneous o gbé oúnjẹ fún ọkùnrin ó ń jẹun ó fẹ́ ó dẹ̀ mọ̀ wípé ọkùnrin yìí bóyá ó máa ń Joko si rẹ̀ ń jókòó síwájú ẹ̀ kó fẹ̀dílẹ̀ kó ti ṣèfì irun abẹ́ ẹ̀ dáadáa fẹ̀dílẹ̀ kó joko carelessly má ṣe bẹ́ẹ̀ ni pé o rí jókòó carelessly kó fi pé bóyá kó mọ̀ ṣe bẹ́ẹ̀ ni pé nǹkan kan ń ṣe joko kó kàn carelessly kó kàn jókòó ó dẹ̀ fẹ̀dílẹ̀ ṣé kí n sọ fún ẹ tí obìnrin bá carelessly tó fẹ̀dílẹ̀ ó máa ń mú tó dẹ̀ ní àdó ní ìmọ̀ wípé ọkùnrin wo òbò òun bóun ṣe fẹ̀dílẹ̀ ó máa ń múùvù okùn obìnrin náà ìyẹn ìwọ tí ìyẹn ìwọ obìnrin tí ara ẹ ti kú ìyẹn ìwọ obìnrin tó fi wípé ara ẹ ò kí ń jí sóko ìwọ náà máa jókòó kó máa fẹ̀dílẹ̀ síwájú ọkùnrin tó jẹ́ ọkọ ẹ wàá rí wípé tó bá tó bá jókòó wàá ṣe bẹ́ẹ̀ pé o mọ̀ the moment tó bá ti rí tí okú ọkọ ẹ ń le the moment tó bá ti rí wípé ọkùnrin yẹn ń wo òbú ẹ bó ṣe fẹ̀dílẹ̀ ó máa máa mú ìwọ náà ìwọ náà mama wa turned on ìwọ náà mama wa wà aroused bó ṣe bó ṣe rí pé o fẹ̀dílẹ̀ yẹn àwọn nǹkan ìyẹn kọ́ ni mo wá sọ lẹ́yìn ìbọ̀ mo ń sọ fún yín pé àwọn nǹkan kan wà tá a máa pe oko ọkọ jáde kò ń ṣe gbogbo ìgbà ni ọkùnrin nídìí ògùn ìdákọ́lẹ̀ ògùn ìdákọ́lẹ̀ tí ọkùnrin nídìí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọwọ́ obìnrin ló wà bí àwo ló ṣe wà lọ́wọ́ obìnrin you have to learn to be crazy you have to learn to be dirty you have to learn to be nasty when it comes to ọ̀rọ̀ oko dodo ọ̀rọ̀ oko when it comes to ọ̀rọ̀ wípé ká move ọkùnrin ó ń láti learn láti wà nasty ẹ̀ mélòó ni ọkọ ẹ dé láti ibi iṣẹ́ rí ní látẹ̀yìn tó gba okó ẹ̀ mú látẹ̀yìn á gba okó yẹn tì lọ́wọ́ ẹ̀ ò ní filẹ̀ á gbà tì lọ́wọ́ ẹ̀ ò ní filẹ̀ ká. because tó bá ń bá ọkùnrin massage okó ẹ̀ from time to time wọ́n máa ń jẹ́ kí ẹ̀ spam wọn kó ní kìmí tó bá ń bá ọkùnrin massage okó ẹ̀ wọ́n ní ká máa bá wọn massage pàápàá ìwọ tó fẹ́ kí ọkọ ẹ kí okó ẹ máa tóbi díẹ̀díẹ̀ create time láti máa bá ọkọ ẹ massage okó ẹ at least once in a day bóyá lálẹ́ ni o bóyá ní àárín òru ni o create time gbogbo ìgbà kọ́ ni ká máa dóra wa ní orí bed láti ìsín lọ ẹ jẹ́ ká yọ dídó orí bed àti missionary style kúrò nínú ìgbésí ayé wa ẹ jẹ́ ká yọ missionary style àwọn style kan gan wà tí ẹ tún lè ṣe kí làwọn style tẹ tún lè ṣe yìí ni wípé tẹ́bá ẹ chia irú chia mi yìí nísìnyí àwọn kíni kùsì tó máa ń wà lórí chia yẹn tó máa ń tóbi tó máa ń le yẹn ẹ lè tóbi mẹ́ta pọ̀ tẹ́bá tóbi mẹ́ta pọ̀ mẹ́ta tẹ́ máa tò pọ̀ yẹn obìnrin ẹ tó tẹ́ pé ibi tí ọyàn aya obìnrin máa sùn sí àti ibi ikùn ẹ̀ nìkan ló máa wà so ibi ìdí ẹ̀ yẹn ó máa float ni a wá nu ẹsẹ̀ gbọ́rọ̀ yẹn sẹ́yìn ẹsẹ̀ gbọ́rọ̀ tó bá nà sẹ́yìn yẹn ọkùnrin ó máa fàyà sínú ọkùnrin á wá kúlẹ̀ síbi ẹ̀yìn yẹn á kúlẹ̀ á wá jẹ́ á fi ẹsẹ̀ yẹn á kúlẹ̀ síbi àárín ẹsẹ̀ méjì ẹ nídìí ju two ẹ̀kíní two foams yẹn lọ níbi tí àyà àti ikùn máa dúró sí níbi ìbàdí ó láti wà free ni ẹ má fi nǹkan kan síbẹ̀ so obìnrin náà wọ́n láti ó láti mọ bó ṣe ń ṣe exercise so ọkùnrin máa dúró sí ẹ bẹ́ẹ̀ níbi ẹ̀yìn yẹn á wá mú ẹsẹ̀ á fold ẹ̀ bẹ́ẹ̀ ni pé ó ka ẹsẹ̀ ẹ kò tó bá dú ẹ láti ẹ̀yìn níbẹ̀ yẹn nọmba one ó kó ọkùnrin á jí nítorí nǹkan tó máa máa fíù nínú ìsàlẹ̀ ibi tó ń dò yẹn ibi tó máa máa dó níbi ibẹ̀ yẹn okú ẹ̀ tó bá ti kú á jí after tó bá dẹ̀ ti dú ẹ tán kí ni mẹ́mórì yẹn ò ní kúrò lára ẹ̀ mẹ́mórì yẹn ò ní kúrò lára ẹ̀ Bo bo ò ní kúrò lára ẹ̀ bọ̀ bọ̀ ìgbà tó bá kan náà nǹkan kan náà lọkùnrin ń tẹ bá ní tẹ bá nígbà míì oko wọn ò ní mo mọ yín wọn ò ní mọ̀ bóyá ẹ wà nínú ilé torí pé kò sí nǹkan tó tutù lábẹ́ yín mọ́ kò sí nǹkan then mo kí tó sọ̀rọ̀ lórí ọ̀nà àti mú obìnrin damira mo fẹ́ kí àwọn obìnrin kan pè wọlé nínú àwọn tó ti damira rí ìjẹ́ ẹ damira torí ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ yàtọ̀ nínú pé damira àbí omi àbí wọ́n wet báwo lè ṣe rí lára yín gbà tẹ́ damira níbo ni níbo lẹ ti fìlẹ̀ kí ni ìṣẹ́jú mélòó náà fi dó yín tí ẹ fi dàmíra orí nọ́mbà tẹ máa pè sí plus four four seven four zero four eight five one two three four ẹ jẹ́ bá mi pín yẹn plus four four seven four zero four eight five one two three four báwo lẹ ṣe lè mú obìnrin dàmíra lótìtọ́ ìwé sọ wípé ọkùnrin máa ń tètè dàmíra ju obìnrin lọ bẹ́ẹ̀ ó tún wá fi clause sí i ọkùnrin obìnrin tó máa ń pẹ́ láti dàmíra obìnrin máa dàmíra láàrin fifteen to twenty minutes bọ̀ kò yẹ kó pẹ́ bẹ́ẹ̀ yẹn obìnrin tó máa ń pẹ́ bẹ́ẹ̀ yẹn làwọn obìnrin tí wọ́n fi okó dó àwọn obìnrin tí wọ́n bá dó ló máa ń pẹ́ bẹ́ẹ̀ yẹn ọ̀nà wà a lè tí obìnrin fi lè damira láàrin ìṣẹ́jú mẹ́ta obìnrin á damira láàrin ìṣẹ́jú mẹ́ta á dẹ̀ sì lè ka ìfẹ́ obìnrin lè damira lẹ́ẹ̀mẹ́rin láàrin ìṣẹ́jú mẹ́ta ó depend bẹ́ẹ̀ bá ṣe handle wọn bọ̀ kí tó sọ bẹ́ẹ̀ ṣe lè handle wọn kó tó reach kó tó kẹ tó máa fi achieve yẹn in fact lẹ́yìn yẹn obìnrin á tún squat tẹ bá handle wọn bí mo ṣe fẹ́ sọ fún yín mo fẹ́ kí àwọn obìnrin kan pè wọlé kọ́ wọ́n explain ìgbà tí wọ́n damira báwo náà ṣe feel ṣé wọ́n really damira bí ó kọ̀ da omi òbò àbí bóyá ńgbà tí wọ́n touch wọn obo wọ́n wet wọ́n wá rò pé àwọn damira kí ni nǹkan tí wọ́n feel because o ò lè damira ìwé sọ wípé tó o bá damira wa ma wa oko nǹkan tí research sọ nìyẹn pé tó o bá damira nítòótọ́ wa ma wa oko oko ajẹlógún ìwọ ló máa máa bẹ̀rẹ̀ fún oko tó o bá damira ní tòótọ́ so mo fẹ́ kí àwọn obìnrin tí wọ́n ti damira rí àwọn tí wọ́n ti rí omi ìyè rí àwọn tí wọ́n ti fìlò tóróró tí wọ́n ti damira rí tó yẹ pé wọ́n mọ̀ pé àwọn àwọn reach orgasm àwọn come ẹ jọ̀ọ́ ẹ pè wọlé explain fún mi because ó ṣeé ṣe kó jẹ́ wípé kò ń ṣe omira lẹ́dà ó ṣeé ṣe kó yẹ pé òbó yìí wet ni ẹ wá fi wípé eh, ẹ damira ó lè má jomira lẹ́dà mo fẹ́ kẹ́ pè hello. hello Bukayinka. kí ló tẹ̀ ń fi private number pè wá ìyá mi. hello Bukayinka. hello ma à ń gbọ́ yín. hello. ẹ kalẹ́ ma. ẹ kalẹ́. ẹ kalẹ́ ma. ẹ kalẹ́ ma. ẹ kú ètò ma. yes ma àwọn obìnrin tó bá ti dàmí rárí ẹ jẹ́ bá mi pín nọ́mbà mi plus four four seven four zero four eight five one two three four tí n bá ti wá sọ tán ṣe rí eh, procedure tí mo fẹ́ sọ yìí ó dáa fún àwọn obìnrin tó bá ní idọ̀ o àwọn nínú àwọn procedure yìí náà obìnrin tí ò bá ní idọ̀ tẹ bá fẹ́ help ẹ̀ náà ẹ tún lè lò nínú àwọn procedure yìí tí mo fẹ́ sọ yẹn tún lè lò fún un but mo fẹ́ kí àwọn obìnrin tí wọ́n ti damira torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò damira rí tí obìnrin bá damira òun ló máa máa lé okó káàkiri hello. hello. hello ma. ẹ̀ka ẹ̀ka ẹ̀ka lẹ́sà yín ká. yes ma ẹ̀ka lẹ́sẹ̀ ẹ̀ ti dá mi rárí. Ah, mo fẹ́ ṣe experience mi nípa dídámira. ok. èmi gẹ́gẹ́ bí èèyàn kan èmi ò dámira mi mi rò pé mo dámira rí tó bá ń dò mí ṣùgbọ́n àwọn ọ̀gbà tí wọ́n mọ̀ pé mo dánira ni wípé tọkùnrin bá tọ́ọ̀tì mi tó bá fídò mi tó bá fíńgà mi hmm. and I feel more satisfied hmm. so mo kàn máa ń dókó torí pé mo fẹ́ feel sensation ọkùnrin yẹn hmm. ordinarily èyí ń rè mí èmi máa ń wà satisfied kọkùnrin fọwọ́ kàn mi. ẹ máa ń dámira tọkùnrin bá fọwọ́ kàn yín. ẹ fẹ́ sọ̀rọ̀ kan mà. mo ní ẹ máa ń dámira tọkùnrin bá fọwọ́ kàn yín ju kan doyin lọ bẹ́ẹ̀ ni mo kàn máa ń dóko torí pé òun mi kì í dóko mi ṣe máa ń dóko pé i want to feel i want to feel how it is hmm. but pé èèyàn bá dómi láti èmi dọ̀la mi ò kì í dára but i will enjoy the sex okay tó bá position Dada. okay with different star. okay yeah ok ẹ ṣe ẹ ṣeun ẹ ṣeun ẹ bá mi type ẹ bá mi ẹ bá mi type nọ́mbà mi kí n pin ẹ plus four four seven four zero four eight five one two three four plus four four seven four zero four eight five one two three four mo fẹ́ kí àwọn obìnrin pè wọlé ibi tí mò ń lọ gan ẹni tí fẹ́ já náà hello hello hello hello hello ma ẹ kò ṣe ma ẹ ṣeun ẹ kò ètò ẹ ṣeun yes ma yeah uh, mo fẹ́ dá sí ètò ni. yeah ẹ fẹ́ sọ fún wa nípa òmìnira ṣé ti dá mi rárí. bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni mà mo ti mo ti da omi ra ní táìmì yẹn èmi àti ọkọ mi àjọ ń ṣe gbà yẹn hmm. so ọjọ́ yẹn bá ṣe bẹ́ẹ̀ ni mà. mo ń gbọ́ yín ẹ sọ̀rọ̀ ẹ máa sọ̀rọ̀ yín lọ. yà ọjọ́ yẹn àjọ ń ṣeré àjọ ń ṣeré. ẹ sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ sókè. tá a máa bára wa sùn. Hmm. táyọ̀ tí tá a máa bá ṣe ń bára wa sùn mo da omi ra mo mo da omi rẹ pé our méjèèjì are come together àjọdá papọ̀ at the same time. àwọn hmm. ọmọdé ń sọ̀rọ̀ sókè o àjọdá omi ra at the same time àwọn méjèèjì hmm. àwọn méjèèjì làjọdá omi ra at the same time. Hmm. so kí wọ́n ló wá ṣẹlẹ̀ kò kò mi ò wá satisfied bó bóun ṣe ṣe tán ó ti wà satisfied therefore the father pé èmi náà dá mi ra tí mo wà satisfied but mi ò tún wà satisfied mo tún wá ń lé kiri pé kò jọ àpè mi sí èyí pé kí ní sì tún wà so níṣẹ́ ni mo wá ń fi ara mi mo ń ṣe ni mo ń fi ara mi ṣeré mo ní kó jọ kó help me bó sì kù. hello. mo wá lé kiri pé kó jọ mo fẹ́ bèrè lọ́wọ́ yín ìgbà tẹ́ Jamira yẹn níbo ló ti wá báwo lẹ ṣe fíìl lára yín tẹ ṣe fíìl òun náà ni mo sọ tẹ ṣe fíìl pé bóyá ẹ Jamira. ẹsẹ̀ mi ẹsẹ̀ mi ń gbọ̀n ẹsẹ̀ mi ń gbọ̀n gan-an yes ok à ń gbọ́ yín. hello. prophet man ó wet gbogbo ojú ara mi wet kíní yẹn dẹ̀ jáde ó jáde mo rí tó jẹ́ pé ó ń ṣe gbọ̀lọ̀gbọ̀lọ̀ báyìí ó jáde ó dẹ̀ mo dẹ̀ wet gan-an. Mm. mo wet gan yíyà jẹ́ kí n tó bẹ́ẹ̀ máa ṣe mí ni pé mo lè darí nílá lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ ti sọ ìyẹn. Mm. ok ẹ ṣe hello. hello ṣé ṣọ́bìnrin lẹ́yìn níṣẹ́ yìí dámira ni. Ah, ìyá mi eré ìlágbára ju kí ó jẹ́ obìnrin lọ nǹkan tó ṣẹlẹ̀ sí mi ní last week ni mo ń sọ fún yín yìí. kí ni nǹkan náà ah ah mo ní ọmọ kan níbí báyìí ni o ọṣà. Hmm. ẹ bá pè straight. hello. hello sáyínká. hello ma ẹ bá wa sọ̀rọ̀ ṣé ẹ ti dá mi rá ni. bẹ́ẹ̀ ni mo mo kí dámírà ìdí náà mi ò kí dámírà tí ó dámírà rí bá ń ṣe tí ọba fọ ọkọ mi ọ̀sán àdàmìrà tó ṣe bá ń gbà wà damira rí tó bá ń doko tẹ bá ń doko ẹ má sọ heart mi ìfẹ́ gbóyìnbó ń bí àwọn ògbóyìnbó illiterate wa. kò ṣe mí rí tí ọba tí ọba mọ èèyàn mi nìkan ni máa ń damira bẹ́ẹ̀ ni damira yẹn ìgbà ẹ gbọ́ngbọ́n ló kú ẹ̀ẹ́dẹ̀ máa ń wù mí ló. tẹ bá ti ẹni sùn tó bá ti dó tẹ bá ti dó tẹ bá ń doko lọ́wọ́ ẹ̀ kí ń damira ṣé dámira rí. bọ̀ tó bá fọwọ́ kọ̀ yìí tó bá fọwọ́ kọ̀ yẹn máa ń dámira. ok so ìgbà wo lẹ máa wá ń dámira tó bá wá doyin. ẹni tó bá mu ọyàn yín lẹ máa ń dámira. which is breast orgasm. ok good. hello hello. hello I'm going. hello. hello. hello ma. yeah. ẹ kúrọ̀lẹ́ ma. ẹ kúrọ̀lẹ́ o. a fẹ́ dá ẹ dá sí ní ṣókí. bẹ́ẹ̀ni màá fẹ́ sọ èmi tí ó bá ń dè mí lọ́wọ́ mi mi kì í dá mi ra fi tó bá jẹ́ pé mi mo wà lókè. okay okay. tó bá jẹ́ pé mo wà lókè ni mo lè dá mi ra iyán nìkan àbí báwo lẹ ṣe máa ń fíw tó bá jẹ òbò mi. àbí tó bá jẹ òbò ẹ okay báwo lọ ṣe máa ń fíw tó bá wá dá mi ra báwo ló ṣe máa ń fíw bó ló ti máa ń wá kí ló máa ń ṣẹlẹ̀. ah ó máa dàbí pé gbogbo iṣan ara mi dìde like mo máa máa gbọ̀n mi ìjẹ́ ẹ̀ lè sọ pé mi báyìí ló ti wá máa ìjẹ́ tó bá damira bẹ́ẹ̀ yẹn ìjẹ́ oko máa ń wù ẹ̀dọ́ ní gbogbo ìgbà. à ah, ó máa ń wù mí o ó máa ń wù mí tí màá rọkọ mi ń gbà mí gan-an ó máa ń ṣe mí bákùnbákùn mà. ok all mi fẹ́ kẹ́tò yìí pẹ́ because ó possible kí n ṣe matchmaking tí ìbá lè ṣe matchmaking lẹ́nu màá ṣe lọ́la but mo fẹ́ ka get nǹkan kan straight tí mo fẹ́ kí àwọn tó wà níbàyìí kí wọ́n máa fi ọkọ̀ bá gbogbo nǹkan táwọn èèyàn ń sọ lọ hello ẹ kalẹ ma. ẹ kalẹ o ẹ sọ̀rọ̀ sharp sharp. ok mo fẹ́ dá sétò ni èmi máa ń dà mí ra dáadáa in fact even tí n bá masturbate máa ń dà mí ra. tẹ bá masturbate lẹ máa ń dà mí ra. hello. ó ní tó bá masturbate fúnra rẹ̀ ló máa ń dà mí ra. Jesus tí mo masturbate o àti wọ́n dó mi o méjèèjì máa ń dá mi ra bọ̀ tí n bá ti lè dá mi ra tó bá dó mi mi ì ní lè ṣe anything mọ́ ibù kọkùnrin yẹn máa kó má ti dá mi ra tí n bá ti lè dá mi ra ó ti tọ́ sọ́jọ́ yẹn. so tí wọn bá wá dá mi ra ẹ ṣé o máa ń lè tọ́ọ̀chì ọkùnrin mi o máa ń lè bọ́ ọkùnrin ṣeré. Ah, mi lè ṣe mọ́nì tí bá ti lè dá mi ra ó ti tán nìyẹn fọ̀dídé o tára bá tó wá lè padà mo tún lè ṣe Hello. Hello. Taiba. Ma. Ẹ kú Yes o. Èmi mo ti dá mi rárí dáadáa. Ok. Ṣé. Tó tèmi àtọkọ mi bá tèmi àtọkọ mi bá ń ṣeré. Hmm. Tó bá mu yàn mi tọ́jà fi jọ mi ṣeré mo máa ń dá mi ra. Ṣùgbọ́n ètò máa ń dùn mọ́ mi jù ni pé tó bá fi okó sínú òbò mi tó wá fíńgà mi tó fi jọ mi ṣeré. Bó ṣe ń do ẹni sùn bó ṣe ń doyin lọ́wọ́ ó dẹ̀ fi ìdọ̀ yín ṣeré. ó dẹ̀ fi ìdọ̀ mi ṣeré ó máa ń dùn mọ́ mi gan ó máa ń dùn mọ́ mi gan tí mo bá wá kọ́m tí mo kọ́m kọ́ ara mi á wá balẹ̀ ó máa dùn mọ́ mi ara mi ara mi máa máa bẹ̀rẹ̀ sí pé ó ṣe ọkọ mi thank you my dear ah I so love it thank you darling I'm enjoying you I love this ó máa kọ́ mi gan hmm. tuntun má ti wá dámira ẹni tán òun náà lè kọ́ mi àlejò kọ́ mi papọ̀ ara mi á wá balẹ̀ tòun máa wá enjoy mi. But you kò bá ṣe bẹ́ẹ̀ yẹn fún mi mi ní at your at your dìgbà tó at the same time. okó tó kó máa wà nínú okó máa wà nínú ògbó mi mm. ó dẹ̀ máa fi dọ́ mi ṣeré pẹ̀lú ó dẹ̀ máa máa dó mi. Mm. àwọn àgbà kó kọ́ mi dáadáa kó kọ́ mi wẹ̀ kí ni tẹ sọ yìí ó ní nǹkan tó ń pè nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o ó research pé ó ní nǹkan tí àwọn sáyẹ́ǹsì pé mò ń gbọ́ ẹ má sọ̀rọ̀ yín lọ tó tó bá tó bá kókó sínú ògbó mi yẹn tó fi dọ́ mi ṣeré pẹ̀lú ẹ̀ tó dẹ̀ bá mi sùn ó máa ń dùn mọ́ mi gan ó máa jẹ́ kí n máa dánú láyé ara mi láti máa dùn mọ́ mi láti gbọ́ ara mi máa máa bọ̀ máa pẹ́ ṣe ìgbára mi máa sọ bẹ́ẹ̀ sí kíkíkíkí bọ́bọ́ ṣe máa ṣe mí nìyẹn máa enjoy it bọ́tí mi ò bá ṣe bẹ́ẹ̀ ni kí n enjoy it. ok tí wọn bá ti fi ka sí ẹ ní ẹ ní gbádùn ẹ. ẹ tí ò bá ti dán mi ṣeré dáadáa ẹni ní enjoy it ọ̀rẹ́ tó bá ká mi dáadáa tó ká mi délẹ̀ dáadáa ó débi tó yẹ kó dé dáadáa máa enjoy it. kò yé mi o ṣé tó bá fi ìka sí lẹ máa enjoy àbí tó bá fi ìka sí ohun tí mo ni pé tó bá fi okó sí bó hmm. forí gbọ́ mi ṣeré hmm. èmi mo ní dọ́jú ẹ̀ tó máa forí gbọ́ mi ṣeré kókó dẹ́wà nínú òbò mi ó ní bá ṣe máa ń ṣe. tí wọn bá wọn bá wá fokó sínú òbò nìkan tí wọn ò wá fi dọ ṣeré rárá ń kọ́. ní ilé ẹgbẹ́ yẹn dáadáa. ok ẹ ṣe. anyway normally ìwé sọ wípé it takes twenty minutes fún obìnrin láti dàmíra but tó bá ń dó ni o tó bá jẹ́ okó lásán ìwé dẹ̀ jẹ́ ká understand wípé kò ń ṣe okó gangan ló máa ń mú obìnrin dàmìlà òun náà dẹ̀dẹ̀ ti gbọ́ lẹ́nu àwọn èèyàn yìí hello. hello. hello ẹ gbóhùn sókè. hello àti hello. hello. hello. ìwé sọ wípé kì í ṣe okó pé kí wọ́n dó obìnrin ló máa mú obìnrin dá mi. aláàjì hello. hello yes. hello. hello hello. hello. hello à ń gbọ́ yín. Ókè ah, ah. ọ̀tọ̀ ní láìsí tí mo wọ́n bí báyìí. Irọ́ mo wà live ẹ lè máa wo méjèèjì pọ̀ ẹ kúrò níbi tẹ́ ti wo nǹkan ẹ lè wo méjèèjì pọ̀ ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ bá mi sọ̀rọ̀ ẹ lè wo méjèèjì pọ̀ ẹ lè máa ìwé so wípé To bá do obìnrin it takes twenty minutes fún obìnrin láti dámira ìwé dẹ̀ sọ wípé obìnrin ò nídìí okó láti dámira ọ̀nà àti mú obìnrin dámira jù ẹ lè okó lásán nìkan hello hello ẹ lọ jàre okó lásán nìkan kò lè mú obìnrin dámira Oko lásán nìkan kò lè mú obìnrin dámira ṣé mọ̀ pé mo ti sọ gbogbo ọ̀nà tí a lè fi jẹ́ kí ọkùnrin kó enjoy ati dobo. ẹ̀yin ọkùnrin náà ẹ ní iṣẹ́ láti ṣe fún àwọn obìnrin tó máa ń sá fún okó tí ẹgbọ́n nǹkan tí ẹnìkan sọ ó ní tóun bá ti dámira báyìí ó ní okó máa máa wu òun dó kò sí bó ṣe fẹ́ dámira tó mọ̀ pé obìnrin lè dámira you know lẹ́ẹ̀mẹ́ta léraléra wọn kò ní wọn ò ní dúró lórí bó ṣe ń ṣe yẹn wàá dẹ̀ máa damira damira damira lọ wọn ò ní dúró lórí bí wọ́n ṣe ń ṣe hello. hello. yes. hello ma ẹ kú ètò ma. hello. hello ẹ gbóhùn sókè ẹ sọ̀rọ̀. hello ma yes ma ṣé ẹ rí i tí wọ́n bá ń sọ̀rọ̀ dídá omira yẹn Hello? ẹ go straight to the point ẹ ẹ ẹ sọ̀rọ̀ sharp sharp wọ́n máa jẹ ayé dànù WhatsApp lẹ fi ń pè so ẹ sọ̀rọ̀ sharp sharp. ok ní pé kí èèyàn dá omira yẹn at times tí wọ́n bá ń dóyàn lọ́wọ́ tàbí téèyàn bá ń ru ọkọ ẹ̀ èèyàn á dá omira kò sí káì fún ẹ̀mí. mi ì ní kẹ́ sọ̀rọ̀ èèyàn ẹ̀yin ẹ sọ̀rọ̀ nípa ti yín. ok ok. Uh -huh. hello hello. hello ma ẹ gbóhùn sókè ma. hello ma. yes ma. hello ma ṣe ń gbọ́ mi ma. mo ń gbọ́ yín ẹ ká sàn ma. ẹ ká sàn. mo fẹ́ mo fẹ́ dá sórí ètò yìí o. ok ma. yes ma mo fẹ́ sọ nípa experience mi nípa dídámẹ́ra mo ti dámẹ́ra rí nípa through tó bá ń jó mi and mo tún ti dámẹ́ra rí through tó bá ń lá òbò mi. experience yẹn is so sweet that mi lè mi express it i was just screaming níta ìyẹn tí mo ó so dùdú ẹ gbogbo agbárí mi. èwo èwo ló dùn mọ́ yín èwo ló dùn mọ́ yín jù ṣé jíjẹ òbó yín ló dùn mọ́ yín àbí dídó yín méjèèjì méjèèjì bó tó dà ń pé ti dídò yẹn ni mo láì because ó wá gbé ó gbé òkú ẹ lórí ìdán mi báyìí tí mo wá tí mo fi ń kàn mí yẹn ó gbé okó ẹ̀ lórí idan yẹn so mo wá bẹ̀rẹ̀ sí ní pariwo mo pariwo for some seconds ara mi wá wálẹ̀. ṣé ẹ̀yin nídọ̀ ni ẹ̀yin nídọ̀ àbí. má. ẹ̀yin nídọ̀ wá gbé okó ẹ̀ sórí idan yín. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bàtọ ti rí pé mo ti ń kàn ló gbé okó yẹn kó wá òun stop kò move mọ́ ó wá gbé okó yẹn lórí idan yẹn àti mo ti ń kàn tí mo ti ń pariwo so mo wá ń pariwo so ìgbà tí mo ṣe bá ti pariwo yẹn tán mo mo feel like ara mi bọ́ alẹ́ mi ti feel like n doko yẹn mọ́ kùn àwọn mi mọ́ because gbogbo ara mi ti calm down that's my own experience. ìgbà tí wọ́n jẹ yín jíjẹ yín kọ́ náà the same thing náà nígbà tí wọ́n lá òbò yín. àgbà tó lá òbò mi yẹn náà lórí ìtàn yẹn náà mo máa ń kọ́. ok ẹ ṣe mà ẹ ṣeun hello. hello hello hello Hello, yeah. yẹ kẹ́ mọ̀ pé tẹ́ bá ti ń pè é pa ìkan fún now let me go straight to the point ṣe mọ̀ pé mo ní kí àwọn obìnrin kí wọ́n máa help ọkùnrin ẹ̀yin ọkùnrin náà ọ̀pọ̀lọpọ̀ yín ni ẹ̀ kí ń fẹ́ jẹ́ ẹ̀ kí ń like yo kodi do. oko dídó àwọn nǹkan kan ti jáde nínú àwọn tí wọ́n pè yìí tó jọ mọ́ nǹkan tí mo fẹ́ so, ẹ lè lo si lati do láti ki obìnrin kí obìnrin gbádùn ẹ̀ àbí obìnrin tí ò bá dẹ̀ ti da omira ó máa ma fi pé kò sí reason fún okó dídó nítorí tí obìnrin bá damira ẹgbọ́n nǹkan tóbìnrin yẹn sọ gbogbo ó máa dàbí ni pé wọ́n gbé lori e lórí ẹ̀ ni gbogbo ara ẹ̀ gbogbo ara ẹ̀ máa sọ̀kalẹ̀ gbogbo stress máa jábọ́ lára ẹ̀ bó ṣe feel bi obìnrin ó dàbí ẹni tó mu drug àwọn tó mu drug àbáwọn tó mu nǹkan kan ẹlòmíà máa mu gbó nítorí pé ó fẹ́ jẹ́ kí pain o kò fẹ́ feel pain ó ti mọ̀ pé gbogbo time tóun bá mu gbó yẹn òun ò ní feel pain so irú wọn máa ń wá igbó náà máa lọ ta oríṣiríṣi mú bẹ́ẹ̀ ni kí obìnrin damira ṣe rí tí obìnrin bá damira ó máa ń jẹ́ kí gbogbo ara ẹ̀ kó wà relax tó bá dẹ̀ ti rí bó ṣe feel yẹn òun ló máa máa wá okó kiri bẹ́ẹ̀ tó bá dó obìnrin tí obìnrin ò bá damira ó lè dó obìnrin lásán pẹ̀lú okó lásán kó má ṣe nǹkan míì pẹ̀lú okó lásán kó fi pé bóyá o máa fi rí dámira ó ní bí wọ́n ṣe ń lo okó fún obìnrin tó bá fẹ́ dó obìnrin kò ṣe bí ọ̀pọ̀lọpọ̀ Nigerian men ṣe ń lò hello. hello àǹtí Yinka ẹ káàsán. ẹ káàsán. ẹ wò lẹ́yìn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ó ṣẹlẹ̀ ó máa ń ṣẹlẹ̀ sí mi ní gbogbo ìgbà tó jẹ́ pé in fact kò sí méjèèjì tí n bá dóko tí bá ti dàbí eléyìí mo máa ń dà tù tó bá dóko torí mi wọn ọ̀kan là mí ṣe mọ̀ so ìtọ́ mi sì wà ń bẹ̀ tókùnrin náà bá ń fọ́ọ̀kì mi náà mo lè kàn but eléyìí tó dùn jù kéèyàn máa pààrọ̀ tóbìnrin tó bá fọ́ọ̀kì obìnrin òun ló dùn jù. ok ẹ ṣe ẹ ṣe. Um, hello. hello. hello sir. hello ma. hello. Ah. ẹ̀gbọ́n mo fẹ́ dá sí ètò mi o. ẹ gbóhùn sókè ẹ ok mo fẹ́ dá sí ọ̀rọ̀ tẹ̀ sọ ẹ gbóhùn sókè. mo ní tí mi àti ìyàwó mi bá ṣeré ó máa sọ pé òun gbádùn ẹ̀ òun gbádùn ẹ̀ ọ̀tí mi bá ti dà tára ti balẹ̀ òun á mú kó yẹn á wá fi gbòdì ẹ̀ á wá máa pariwo ayé mi ti bàjẹ́ ilé ayé mi ti bàjẹ́ ayé mi bàjẹ́ ayé mi ti bàjẹ́ ààrẹ wa balẹ̀ ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ come. ẹ kí ló dé tẹ̀yìn ò fi lè bá <laughs> kí ló dé tẹ̀yìn ò fi lè bá wọn ṣe nígbà tẹ̀yìn bá ti come kí ló dé tẹ̀yìn lè tọ́ọ̀chì wọn débi pé àwọn ọlọ́mọ á máa mú okó yìí máa fi wọ òbó wọn pé ayé mi ti bàjẹ́ ayé àwọn ti bàjẹ́. hello anyway nǹkan tí gbogbo àwọn èèyàn ti tí ó ti establish tí mo fẹ́ establish lórí pé kò ń ṣe okó dídó nìkan ló máa ń mú obìnrin come tẹ́ bá ń dádó obìnrin tí ẹ ṣe àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí obìnrin á máa sá fún okó obìnrin ò ní mọ̀ wípé okó wúlò obìnrin ò ní mọ̀ wípé okó jẹ́ bàbàrà obìnrin ò ní mọ̀ wípé ìgbádùn wà nínú okó hello. hello ma. hello. hello hello ma. ẹ gbóhùn this is the last ẹni tó bá pè lẹ́yìn nìyẹn mo fe sọ̀rọ̀ ìtàn. ẹ kalẹ́. ẹ kalẹ́. yes ma ṣe rí mi gẹ́gẹ́ bí ẹnìkan èmi máa ń kàn bẹ́ẹ̀ tó bá jẹ oògùn mi ni mo máa ń kọ́. tó bá doyin kọ́. mi kì í come during that time. ok ṣé ẹ̀yin ẹni dán ni. rárá wọn. bọ̀ tó bá jẹ òbò yín ok ẹ ṣe tó túmọ̀ sí wípé ìwà ìta òbò gangan ibẹ̀ ni agbára wà ju inú obo. lọ ìta òbò ni agbára wà ju inú òbò lọ bẹ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin a máa concentrate lé inú òbò obìnrin inú vo la fi máa ń fi wípé obìnrin máa fi ń sá náà fi máa sọ pé ó ti sú àwọn jàre àwọn òdókóṣó ń jẹ ni nítorí wípé wọn ò rí ìgbádùn kankan níbẹ̀ tí wọ́n bá rí ìgbádùn bẹ́ẹ̀ wọ́n á mọ̀ wípé oúnjẹ ni tí wọ́n bá rí ìgbádùn bẹ́ẹ̀ wọ́n á mọ̀ wípé nǹkan tó yẹ káwọn máa sought after ni tí wọ́n bá rí ìgbádùn bẹ́ẹ̀ wọ́n á mọ̀ pé nǹkan tó yẹ káwọn máa káwọn máa ṣaláì máa ṣe ni ìta òbò gangan òun ibẹ̀ gangan ni agbára wà ju inú òbò lọ agbára wà nínú òbò fún ẹ̀yin ọkùnrin bọ̀ ìta òbò ni agbára ti obìnrin wà báwo dẹ̀ ni agbára ẹ gbọ́ nǹkan tó bìnrin ọkùnrin yẹn sọ ó ní tóun bá ti dó ìyàwó òun tán tóun bá ti kọ́ ó ní ìyàwó òun àwa mú okó ẹ̀ àwa máa fi rin ojú òbò àwa máa ní ayé òun ti bàjẹ́ o ayé òun ti bàjẹ́ o nítorí wípé agbára òbò ojú òbò ìta òbò ló wà agbára okó agbára eh, okó inú òbò ló wà ẹ̀ló ẹ̀kalẹ́. wọn ò ní jẹ́ kí n sọ̀rọ̀ yìí hello. hello? hello? hello? hello àǹtí Yínká. hello ma. ẹ ra mà ẹ ṣé o hmm. bẹ́ẹ̀ ṣe fẹ́ sílé wa dàrú létí náà ní dàrú o lágbára ọlọ́ aláàtún tí náà ṣe o. Hmm. ẹ wò kó sí nǹkan tó dùn tó wípé kóbìnrin ó damira wípé kọkùnrin kó tọkọ èèyàn bá sọ̀kì èèyàn tó dẹ̀ mọ ọyàn irú èmi ń sìn tọkọ mi bá sọ̀kì mi tó dẹ̀ mọ ọyàn mi máa wá ní ṣá hmm. lábẹ́ bó ti lè kó rí kò sí nǹkan tó dùn tó. ẹ ṣeun mo dẹ̀ fẹ́ bèbè o mo pè yín kan lánàá. màmá ẹ fọ̀rọ̀ ẹ fẹ̀rọ̀ bèbí lẹ̀ ń sìn ìtafẹsọ́sì ni wípé gbogbo nǹkan tó wà ní ara obìnrin tó máa mú obìnrin yí lórí tó lè jẹ́ kí obìnrin ask for more tó lè jẹ́ kí obìnrin máa wá òbò káàkiri ìta obìnrin ló wà bí ọyàn bí ojú òbò bí inú bí ibi orí idọ inú òbò ni agbára ti ọkùnrin wà bọ̀ ibi tá ò bò ní agbára àti jẹ́ kí ọkùnrin obìnrin máa wá okó wà so ìwọ ọkùnrin tó bá mọ̀ wípé o ò fẹ́ kí ìyàwó ẹ máa sá fún okó ìwọ ọkùnrin tó bá mọ̀ wípé o fẹ́ kí ìyàwó ẹ máa kó pe ìyàwó ẹ lẹ́ẹ̀kan kó dá ẹ lóhùn lẹ́ẹ̀mejì ìwọ ọkùnrin gẹ́gẹ́ bíi pé bí obìnrin eh, spontaneous òun ló wa fun ọkùnrin pé tí obìnrin bá fẹ́ handle ọkùnrin kó wà spontaneous tí ẹ̀yin ọkùnrin náà bá fẹ́ handle obìnrin ẹ máa concentrate mọ́ lórí ìta òbò wọn ju inú òbò wọn lọ mi ní kẹ́ má do inú òbò but kò sí agbára o kò sí agbára àti enjoy òbò obìnrin ní inú òbò ìta òbò lẹ máa ti ṣeré lọ sínú òbò báwo lẹ ṣe máa lo ìta òbò there's something kan pè ní angling angling yẹn ẹ make sure wípé tẹ bá máa fi okó yín ṣeré níwájú ta ẹ fi rotate ojú ojú ìta wọn tẹ bá máa dó wọn láti ìta láti ẹ fẹ́ dó wọn nínú gan gbogbo ọ̀nà tẹ máa fi raise hips wọn àti pelvics wọn ni kẹ́ ẹ máa fi dó wọn tẹ bá raise hips wọn tí pelvics wọn náà wà raise pẹ̀lú ẹ̀ náà ẹ máa máa dó inú òbò ẹ̀dẹ̀ máa máa ṣeré pẹ̀lú ìta òbò ẹ lè dó inú òbò obìnrin in isolation láì má ṣeré pẹ̀lú ìta òbò obìnrin kí obìnrin wá okó sí obìnrin máa máa sáfókó ni tẹ bá concentrate more lórí inú lórí inú òbò obìnrin ẹ lè ẹ lè ṣe ìta inú òbò obìnrin in isolation láì handle ìta òbò tẹ bá máa tọ́jú tẹ bá máa dé obìnrin nínú náà gbogbo nǹkan tó máa affect it obìnrin gbogbo nǹkan tó máa rotate lórí pelvic obìnrin gbogbo ẹ̀ ní kẹ́ máa ṣe but tẹ bá concentrate pé kẹ́ gún kẹ́ bọ̀ kẹ́ gún kẹ́ bọ̀ ẹ obìnrin yẹn o obìnrin yẹn máa máa rí okó bí iṣẹ́ torí pé kò ní rí wípé òun gangan fúnra rẹ̀ ní benefit hello pẹ̀lú àǹtí yìí ká. ẹ sọ tẹnu yín níṣẹ́jú kan. hello ẹ kálẹ́ ma. ẹ kálẹ́. yes ma mo fẹ́ sọ ọ̀rọ̀ nípa ìdámẹ́ra ní ẹni ma. ok one minute. hello ma ok ma èmi fẹ́ sọ ẹ̀fẹ́ ìsẹ́yìn rírí ni wípé tí n bá wà ní orí ọkùnrin ni èmi máa ń dámẹ́ra. màá sọ rísì tó ṣe rí bẹ́ẹ̀. so èmi hello ma. mo ń gbọ́. ṣé ń gbọ́ ma. mo ń gbọ́. <laughs> tí èmi bá wà ní orí ọkùnrin tó fẹ́ ra mi ni mo máa máa ride. ní orí ọkùnrin yẹn mílíọ̀tì yẹn dẹ̀ rí ọkùnrin yẹn máa máa mọ ọyàn mi. bẹ́ẹ̀ni. ok good. tó o gba ẹni èmi ṣe máa wá kọ́ ọ. ok thank you. ara nǹkan tí mò ń sọ nípa ìta òbò náà nìyẹn tó o bá fẹ́ dó obìnrin má concentrate lórí inú òbò ẹ̀ reason tó ṣe jẹ́ wípé téèyàn bá wà lórí ọkùnrin ó máa ń damira nítorí wípé straight tí obìnrin bá ń rock látòkè a máa stimulate G-spot a máa stim obìnrin tó ń rock látòkè a máa stimulate orí ẹni tí ò bá ní ìdọ̀gan a máa stimulate ibi eh, eh, eh labiomanoral àti labiomajora ẹ̀ ló máa máa stimulate pọ̀ a máa stimulate ẹ̀ pẹ̀lú okó okó àdè máa wọnú òbò o ò lè handle inú òbò lásán in isolation láì má láì má take care ìta òbò kò possible obìnrin ò ní enjoy ẹ̀ at the end of the day obìnrin yẹn máa máa rí wípé bóyá ìwọ lòun ṣiṣẹ́ fún òun náà fi máa ń sọ pé ṣó ń jẹ ni tó bá jẹ́ kí obìnrin náà enjoy nǹkan tó ń ṣe kò ní máa wò wípé ṣé ó jẹ ni á mọ̀ wípé tóun bá fẹ́ dóko òun náà máa benefit because ó máa come because ó tí ò bá tiẹ̀ come wípé ó tiẹ̀ wípé èèyàn lè má come but kó ní feelings pé òun fẹ́ come ìyẹn lásán it goes a long way kò ṣe gbogbo That every time náà lobìnrin máa come bẹ́ẹ̀ ó lè ó máa mọ̀ wípé òun wà satisfied ìgbà míì wà tí obìnrin máa come tí kò ní rómi bẹ́ẹ̀ ara ẹ̀ á fi ìpò ó ti come ara ẹ̀ máa mọ̀ wípé ó ti come bẹ́ẹ̀ obi ò ní jáde kò tẹ̀ ní obìnrin ò wet kò mí wípé ara ẹ̀ ò le obìnrin lè má wet ṣùgbọ́n kí ara ẹ̀ le obìnrin lè má wet ṣùgbọ́n kó come bẹ́ẹ̀ kò ní achieve gbogbo orí nǹkan báyẹn tí ọkùnrin bá concentrate really lórí inú òbò nìkan so gbogbo nǹkan tẹ bá fẹ́ ṣe irú angling nísìn wàá rotate wàá make sure pé o raise wàá make sure pé gbogbo ọ̀nà tó bá máa fi dé obìnrin gbogbo ọ̀nà tó máa fi stimulate ìta òbu ẹ̀ wọnú òbu ẹ̀ ni pairing ẹnìkan ti sọ̀rọ̀ pairing kò kí easy fun, àwọn ọkùnrin ò kí sábà lè ṣe especially tí wọ́n bá ti dé orí peak tí ẹ pé kọ́ dàmìrà kọ́ dàmìrà kọ́ dàmìrà náà máa ń wá àwọn ọkùnrin ò sábà ṣe pairing pairing is another way to my ń help obìnrin tó bá láti lè jẹ́ kó láìkè oko kí ni wọ́n ń pè ní pairing wàá máa wàá máa dó obìnrin wàá dẹ̀ máa fi ọwọ́ máa fídùn lórí ìdò at the same time wàá ma do obìnrin wàá dẹ̀ máa finger obìnrin at the end of the day dídó yẹn kọ́ ni obìnrin yẹn ń gbádùn fíngà tó ń finger fíngìrì yẹn lobìnrin yẹn ń Finger fíngìrì yẹn lobìnrin yẹn ń Finger fíngìrì yẹn ló máa tètè pé òun ló máa ran dídó yẹn lọ́wọ́ kò ń ṣe dídó yẹn ló máa ran fíngìrì lọ́wọ́ ìta òbò wa máa dó obìnrin wàá fokó sínú òbò ẹ̀ máa dó lọ́wọ́ wàá dẹ̀ máa fi owó máa bá ìta òbò ẹ̀ ṣeré ìdá orí ìdọ̀ ẹ̀ ìdá orí ojú òbò ẹ̀ ìdá kò máa mú kò máa mú ọyàn ẹ̀ lọ́wọ́ gbogbo nǹkan tó wà níta obìnrin o ò lè abandon ẹ̀ kó má lò ó kó wá sọ pé obìnrin máa come kó wá sọ pé tó bá dijọ́ kejì wá pé obìnrin tó o bá ti abandon ẹ̀ tó o bá ti jẹ́ kóbìnrin feel sensation yẹn obìnrin máa feel wípé ìwọ lòun ṣiṣẹ́ fún obìnrin máa feel wípé ìwọ nìkan lòun enjoy ẹ̀ obìnrin máa feel wípé òun ò ní nǹkan kan láti gain pẹ̀lú okó tó fẹ́ dé ó ti wò ó pé ṣe ló máa fi máa lóbìnrin máa fi sọ pé ṣé oúnjẹ ni obìnrin tó bá kọ̀ mù ní sọ fún ẹ pé ṣé oúnjẹ ni tóbìnrin bá kọ̀ fúnra rẹ̀ ló máa pè é níjọ́ kejì pé òun fẹ́ doko so pairing tó bá ti ń dó obìnrin lọ́wọ́ try láti máa fi ọwọ́ máa finger try láti mọ ọwọ́ ẹ lò pẹ̀lú ẹ tó bá ti ń dó obìnrin lọ́wọ́ try láti máa nu ọyàn ẹ try láti máa fọwọ́ fíńgà ọyàn ẹ try láti máa fọwọ́ fídù pẹ̀lú ẹ try láti máa kí ọwọ́ sínú òbu ẹ try láti máa fi ọwọ́ fíńgà orí idọ̀ ẹ o ò lè dó obìnrin okó nìkan ò lè ṣe é fóbìnrin okó nìkan ò lè ṣe é fóbìnrin and there is something called rocking there is something called rocking tó bá rocking yìí tó bá ń dó obìnrin lọ́wọ́ nígbà míì wàá kàn stay put wàá kàn stay wàá wà stagnant wàá kàn wà motionless wàá kàn wà motionless o ò ní move o ò ní move ara ẹ wàá kàn rock díẹ̀ wàá dẹ̀ dúró wàá fi okó yẹn sínú ẹ̀ bí o ṣe fi okó sínú ẹ̀ yẹn wàá dẹ̀ dúró síbẹ̀ wàá dúró wàá wà stiff síbẹ̀ wàá dẹ̀ máa fídù pẹ̀lú wàá máa fídù pẹ̀lú òbò ẹ̀ níta wàá máa ṣeré níta ju gbogbo ẹ̀ lọ ibi tá a ti lè mú obìnrin jù tó bá fẹ́ kí obìnrin ask for more if you want a woman to ask you for okó dídó níjọ́ mi o ò gbúdọ̀ concentrate jù lórí inú òbò ìta òbò ni agbára obìnrin púpọ̀ ló wà inú òbò ni agbára okó ti ni okó ti máa ń mú agbára tiẹ̀ bọ́ ìta ojú òbò ni obìnrin ti máa ń mú agbára tiẹ̀ wà wá fi oko support tí pé èèyàn kankan flag mi torí mi ò búyàn mi ò sọ nǹkan tí ò dáa then shallowing kí ni shallowing àwọn tactics tó tún lè lò pẹ̀lú obìnrin one of the tactics tún ni shallowing shallowing yẹn o ò ní jẹ́ kí okó yẹn wọlé sínú òbò yẹn rárá gbogbo ìrìn àjò okó yẹn kò ní ju entrance ojú òbò yẹn gangan lọ o ò ní penetrate gbogbo ìrìn àjò ojú okó tó fẹ́ dé obìnrin o ò ní jẹ́ kó du ọnú ẹ̀ ó máa ma obìnrin yẹn máa ma ṣe gbọ́ nǹkan tọkùnrin yẹn sọ ló bá sọ pé ayé òun ti bàjẹ́ o ayé òun ti bàjẹ́ ó máa ma fi pé orí obìnrin á máa kà bí ìgbà tó wà nínú ìnira tó fẹ́ bímọ so ṣálóyìn yẹn o ò ní jẹ́ kí okó wọnú òbò ẹ̀ wàá máa fi okó máa tíìzì ẹnu ọ̀nà òbò ẹ̀ tó bá fẹ́ tó bá tiẹ̀ wá jẹ́ wípé o fẹ́ jẹ́ kókó yẹn wọnú ẹ̀ wàá kàn bẹ́ẹ̀ wípé o fẹ́ fi nǹkan yànyàn lójú wàá kàn kí sí wàá sáré yọ padà nǹkan tó ń pè ní ṣálóyìn nìyẹn wàá ti sì wàá sáré yọ padà o ò ní jẹ́ kó wọnú ẹ̀ wàá kọ̀ rárá máa fi ṣeré lójú ẹ̀ ni wàá kì í sì wàá yọ padà àwọn nǹkan tíyàn fi ń tíìzì obìnrin yẹn tó bá dẹ̀ tíìzì ẹ̀ dé góńgó wàá make sure pé ó come wàá make sure pé ó ṣe nǹkan to come irú àwọn nǹkan tíyàn ń ṣe tí obìnrin fi ń scott nìyẹn irú àwọn nǹkan tí téèyàn ń ṣe ẹ má gbàgbé nígbà míì ìtọ̀ a máa jáde nídìí obìnrin tẹ́ máa rò bóyá squatting but ẹ máa ṣiṣẹ́ débẹ̀ ni tí obìnrin to dẹ̀ to sára tó bá ń do lọ́wọ́ tí ò kì í ṣe squatting á tọ̀ sára nígbà tí ò bá lè hold ẹ̀ mọ́ á tọ̀ sára kò ní eh eh ìtọ̀ yẹn to jáde nídìí òun angling peering shallowing and, uh, uh, uh, and um, rocking rocking angling pairing shallowing ẹ padà lọ́kẹ́ lọ́ka kẹ́ lè mọ bí ẹ ṣe máa ṣe dáadáa shallowing má jẹ́ kí o kó wọnú ẹ̀ má jẹ́ kó kọjá ojú òbò rárá wàá kàn fi sí pàápàá tí o bá ní adé okó tí orí ẹ̀ tóbi dáadáa tó o bá ní adé tí adé orí okó ẹ̀ bá tóbi dáadáa o ò nídìí láti wọ inú ẹ wàá kàn mú jáde wàá fi rin orí ẹ tó bá máa fi wọnú òbò yẹn gan wàá wàá ṣe bẹ́ẹ̀ ni wípé o fẹ́ fi ṣá òbò jẹ wàá sáré kìsì wàá yọ jáde wàá rí pé obìnrin yẹn máa máa pariwo so nǹkan tí mo fẹ́ ka mú lọ lẹ́nìí ni wípé agbára ọkùnrin láti gẹ́ẹ̀nì òbò láti wá padà obìnrin láti wà spontaneous inú òbò ló wà but agbára láti mú obìnrin fẹ́ràn okó ojú òbò ló wà so ìwọ ọkùnrin tó o bá sọ wípé òmòbó jẹ I am sorry for you. You have to go and learn how to jẹ òbò. Ẹgbọ́n nǹkan tó sọ, ọ̀nà àti mú tọ́gbìnrin ò bá come, ẹ lè gbádùn ẹ̀ ẹ kẹ́ wà nínú márèjì twenty years, ẹ lè gbádùn ara yín. Obìnrin yẹn ò lè fẹ́ràn oko. Obìnrin tí ò bá kí ń damira ò lè fẹ́ràn oko. Tí obìnrin bá damira lẹ́ẹ̀kan, bó ṣe feel ibi tó ti wá kò sí ọgbọ́n láti inú obìnrin yẹn ó máa wà first because jẹ́ kí n sọ fún ẹ tó bá ti damira lẹ́ẹ̀kan tó bá máa fi dídọ́ kejì ògùn ẹ̀ tún máa máa ré pépépé láti fẹ́ dóko ni ara A á máa múvò ògùn ẹ̀ a máa ré pépépé tí obìnrin bá ti ń sọ wípé òun ò òun ò òun ò dóko ṣó ń jẹ ni kẹ mọ̀ wípé obìnrin yẹn ò kí ń damira tóbìnrin bá dẹ̀ ti damira tó o bá rí lì damira lóòótọ́ o kò máa o máa o máa sì lọ sí resolution period or refactory period bí obìnrin ṣe ní refractory period bí ọkùnrin ṣe ní refractory period or resolution period bẹ́ẹ̀ náà lobìnrin ní refractory period bẹ́ẹ̀ náà lobìnrin ní resolution period so tó bá damira lóòótọ́ tó damira tó débẹ̀ lóòótọ́ o ò ní lè dóko immediately but ọkùnrin tó lè ní ọkùnrin lè lọ fún refractory fún two years i mean for sorry for two two hours bẹ́ẹ̀ tó bá máa fi di ijọ́ kejì ọkùnrin àwọn òbò obìnrin á máa ré pépépépé á máa gbé pépépé òun fẹ́ doko but ẹ̀yin ọkùnrin tí ìyàwó yìí bá ń sá fún oko dídó ẹ lọ try àwọn nǹkan tí mo sọ yìí shallowing angling rocking and peering mo sọ fún yín pé eh, eh, eh, angling ẹ make sure pé gbogbo nǹkan tó máa raise sí hip obìnrin gbogbo nǹkan tó máa raise sí pelvic ẹ gbogbo nǹkan tó máa jẹ́ kẹ́ attack ojú ibi tí eh, G-spot ẹ wà located gbogbo ẹ̀ ní kẹ́ lọ ibẹ̀ ní kẹ́ lọ máa dó kẹ́ lọ máa target hello. hello hello ma. hello àti yíká. mẹ́. ẹ kalẹ́ o. ẹ kalẹ́. èmi náà ní pé kí n ṣí à experience tèmi náà ni o. ẹ gbóhùn sókè à ń gbọ́ yín. ọ̀họ́ èmi mo tẹ̀ bára mi nínú useless marriage eighteen years kan ní ìfọjọ́ kan gbádùn marriage yẹn báyìí. ìgbà tí mo rí ẹni bí ọkàn mi tàbí ọ̀n jáde báyìí tí bọ̀bọ̀ yẹn tó bá gbá mi mú mo máa ń rí ní gbádùn ẹ̀ gan ni tó bá bẹ̀rẹ̀ sí ní jẹ ìjọ mi hmm. tí mo bẹ̀rẹ̀ sí ní gbádùn ẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ṣeré fún mi báyìí màá bẹ̀rẹ̀ sí ní kọ́ọ̀mù yẹn ibi tí mo tó lọ́ọ̀bù ẹ̀jẹ̀ tábà pàmòra wa a tún ká pọ̀ sára ọlọ́run ọba gbọ́ mi ìwé yóò ṣe láti ṣàlàyé fún mi. Hmm. ẹ ṣeun ẹ ṣeun nǹkan tí mo kàn fẹ́ sọ fún yín ni wípé gbogbo ẹ̀yin ọkùnrin iṣẹ́ wà lọ́wọ́ yín gbogbo ẹ̀yin ọkùnrin torí tó o bá ti jẹ́ kí ìyàwó ẹ̀ confess kó wá bí ẹ níjọ́ kejì pé ah, ah, arákùnrin báwo ló ṣe ṣe lánàá tíyàwó ẹ ò bá ti wàá béèrè okó lọ́wọ́ ẹ tí ò bá ti wàá béèrè okó lọ́wọ́ ẹ kó mọ̀ wípé ò tí ṣe dáadáa obìnrin tó bá rich obìnrin tó bá tó bá damira angry kò ṣe ho is an an an g ling obìnrin tó bá ń da omira dáadáa tó ń da omira tó ti do tó ti dọmira rí òun ló máa béèrè oko òun ló máa wá oko òun ló máa máa béèrè ẹ ní pé kó máa sọ wípé ṣé oúnjẹ ni but the moment obìnrin bá ti ń sọ pé ṣé oúnjẹ ni i'm telling you kò kò kò mọ kò mọ yẹ kò mọ nǹkan tó tó yẹ kò mọ yẹ kò kò enjoy ẹ honestly kò enjoy ẹ ní so ẹ lọ máa try ẹ má máa aim ẹ má máa gbé gbogbo ọkàn yín pé ẹ láti penetrate ẹ láti penetrate no most of the time ẹ máa stimulate ojú òbò dáadáa kẹ wá máa fi okó máa ràn án lọ́wọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni you are right Angry. ẹ máa stimulate orúkọ ẹ máa stimulate inú oko dáadáa kẹ wá máa fi kẹ wá máa ràn án lọ́wọ́ kẹ máa ràn án lọ́wọ́ ẹ máa stimulate inú oko dáadáa àmì ojú òbò dáadáa kẹ máa ràn án lọ́wọ́ èyí tí mo fẹ́ ká mú lọ lẹ́nu mi lè ṣe matchmaking mọ́ lẹ́nu i'm tired i can't do it again today i'll do it probably on monday mi lè ṣe mọ́ lẹ́nu hello àwọn èèyàn kúkú ń pè mí lẹ́yìn anyways hello ẹ kalẹ́ o. ẹ kalẹ́ sà. àmú kọfẹ́sárì sọ kankan sí ọ̀rọ̀ tẹ̀sán ni ọkùnrin tó bá da ó nídìí láti béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ pé ṣó ti kọ́ àbí kò ti kọ́ láti satisfy ẹ̀ láti rán ètí náà wọ́n ti fi. ok sir but ṣé wàá mọ̀ wípé obìnrin mi lè sọ fún yín pé òun ò kọ́m tí ò bá enjoy ẹ̀ á pretend fún yín ìfà àwọn obìnrin lè pretend oh. kọ́ ni yeah yeah i'm coming i'm coming i'm coming wọn ò dẹ̀ come la tí o bá ń come gangan wàá mọ̀ ọkùnrin tó ọkùnrin tó bá ní experience ó bí máa ṣe yé yé à ń kọ́ mi wàá mọ̀ pé eléyìí ò ká nǹkan kan ń parọ́ ni so obìnrin lè obìnrin lè sọ fún ẹ. ó tọ́lẹ̀ sọ. bẹ́ẹ̀ ni obìnrin lè pretend tí ò bá enjoy á pretend wípé òun ti come but tí obìnrin bá tẹ nǹkan tí mò ń sọ yìí bá dùn obìnrin ẹ rí i pé fúnra ara ẹ ó máa sọ fún yín láì bí ẹ máa mọ̀ pé ó ń kọ̀ bí kọ́sọ́ bá ń kọ̀ gan gbogbo ojú òbò ẹ máa wúwa ni gbogbo ojú òbò ẹ máa wúwa ó máa feel different. because èmi ní ọmọ kan tó jẹ́ pé kì í má bà kì í má soko sí díẹ̀ àgbàrá tí n bá fi ọwọ́ sí díẹ̀ kí lè máa mú ọyàn ẹ̀ ó lè kọ́ ọ̀tẹ̀ mẹ́ta. bẹ́ẹ̀ni. so that o máa èmi máa ń bí pé báwo ni jó wà ṣé o ti kọ́ ó lè kí lò á sọ fún mi because mo fẹ́ kó satisfy kó má jẹ́ mi nìkan ok ẹ ṣe sà mi ì sọ pé swallowing o mo ní shallowing mi ì sọ pé swallowing èèyàn kan kọ swallowing bẹ́ẹ̀ kò ṣe kò ṣe swallowing o so go and read about it you know ẹ lọ <laughs> Dele Gideon God bless you ẹ lọ kà á fúnrara yín kẹ ẹ lọ kà á kẹ mọ kà á pẹ ẹ̀yin ọkùnrin ló bá wí jù ẹ láti mọ bẹ ṣe máa fídù pẹ̀lú obìnrin otherwise most time most times obìnrin a máa rí i pé okó dídó iṣẹ́ ni irú èmi sì arókóyọ̀ ni mi mo like kókó bàjẹ́ honestly arókóyọ̀ ni mi owó tẹ́ ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ẹ̀ ọmọ máa rí i pé bóyá iṣẹ́ ni wọn ò ní enjoy ẹ̀ because ẹ̀ eh, ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe ẹ̀ eh, ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe ẹ eh, jọ you go and do it mo ò kí n fẹ́ máa lo more than one hour lórí show mo to be quite honest and it's past one hour already let me just pick this call and get out from here hello ẹ kálẹ̀ àti nǹka. ẹ kálẹ̀ o. ẹ ṣe bẹ ọgọ́ tó wà. yes mo ní kí sáré wáyé dá sọ̀rọ̀ tẹ̀yọ̀ táyà táyà ojú ti rìn wá. ok. ẹ ó dá kí ọkùnrin lè mọ̀ táìm tí obìnrin bá dámira àwọn ọ̀pọ̀lọpọ̀ kan dẹ̀ ní lè fi mọ̀ bí kí dẹ̀ ni téèyàn bá bá ọmọ obìnrin ṣeré dé ọ̀nà kan arígbó tó ń ṣe ọ̀gbọ̀n ìlú báyìí bí ẹni tí wàá pábá mú tọ̀rọ̀ ẹni tó wàá pábá mú yẹn àwọn máa gbọ̀n ẹ ti mọ̀ ipò tí ń bọ̀. kò rí bẹ́ẹ̀ o just like Fúnmilọ́lá said there kò ń ṣe kò ń ṣe ọ̀nà oríṣiríṣi ni obìnrin fi ń react sí dídámira o hello hello hello just like nǹkan tí eh, Fúnmilọ́lá ń sọ Hello, ẹ̀ ló à ń gbọ́ yín sà. tẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ súnmọ́ kúrò níbi tẹ ti ń gbọ́ nǹkan oríṣiríṣi ọ̀nà ni ó oríṣiríṣi ọ̀nà ni obìnrin fi ń dami obìnrin máa ń ṣò pé ó fi ń damira bọ́ ju gbogbo ẹ̀ lọ ẹ try láti make ọkùnrin tó obìnrin tó bá ti ń refuse ọkùnrin ní gbogbo ògbà ọkùnrin yẹn ò ṣe ẹ̀tọ́ ẹ̀ kó ṣe nípa owó obìnrin yẹn ò gbádùn okó dídó kò gbádùn okó dídó pẹ̀lú ẹ̀ so please ẹ ṣe nǹkan tí mo ní kẹ́ ṣe àwọn nǹkan tí mo ní kẹ́ ṣe yìí ìwọ tó ń pè mí lórí fídíò yẹn ó jẹ́ ẹ̀bùn blocking agbára ọlọ́run ó jẹ́ ẹ̀bù blocking straight ó tún ní pẹ̀lú ẹ̀ mọ́. hello. hello ma. hello sir. ẹ kalẹ́. ẹ kalẹ́ sir o. sórí nǹkan mi yẹn. bẹ́ẹ̀ ni bàbá mi. ẹ̀hán tí nígbà tí ẹ ń sọ̀rọ̀ sọ́kàn sọ́kàn sọ́kàn ṣé omi òbò yẹn ṣé kò lè ṣe nǹkan kan tó bá lára ọkùnrin. bàbá kò sí nǹkan kan tí omi òbò ń ṣe lára ọkùnrin ju wípé nǹkan tó dáa ló ń ṣe omi òbò ní probiotic nínú tó dẹ̀ dáa fún ara kò sí nǹkan tómi òbò ń ṣe lára omi òbò bàyànjẹ́ omi òbò omi àlùbáríkà ni omi tó yẹ kéèyàn tèsì àti kéèyàn mu once in lifetime ni omi òbò tẹ́ ẹ̀ lè mu ni àwọn òbò tó ní papilloma òbò tó bá ní virus tẹ́ bá mu ẹ lè ní throat cancer ẹ lè ní mouth ulcer tẹ́ bá mu omi tí òbò ẹ ní papilloma eh, eh, eh, human papilloma virus àbí òbò tó bá ní problem but tóbò bá neat tẹ́ bá la ẹ la tomitomi ẹ jẹ́ ti anything ni kò sí nǹkan tó fẹ́ fi ṣe yín torí pé tẹ́ ẹ̀ bá la omi okó ìjọba afọbìnrin náà. omi okó gbogbo in fact ìwé sọ wípé ẹni tó bá lóyún wọ́n ní ó da kó máa mu spam ṣe mọ̀ pé nígbà míì tíyàn bá pẹ́ kó tó lóyún ó lè ní ó máa ń jẹ́ kó kí bp wọn kó rise gan wọ́n ló máa ń da mo ti gbàgbé nǹkan tó máa ń pè kí ni ó máa ń da ó máa ń jẹ́ kí bp yẹn kó lọ sílẹ̀ ó da fún aláboyún gbogbo nutrient nǹkan tó dẹ̀ wà láyé ló wà nínú omi okó inú ẹ̀ ni potassium wà inú ẹ̀ ni multivitamins wà inú ẹ̀ ni calcium wà inú ẹ̀ ni phosphate wà gbogbo gbogbo nǹkan tó wà láyé gbogbo nutrient tá à ń wá nínú oúnjẹ gbogbo ẹ̀ ló wà nínú omi oko òǹgbà kan ni mo sọ pé yẹ kí àwọn ọkùnrin máa ta omi oko fáwọn obìnrin ni hello. ẹ ṣe alẹ́ fito fún tòní o. ok sir. ẹ ṣe kò mo fẹ́ kí ó di mímọ̀ fún wa pé iṣẹ́ ti rẹ̀ ṣe dẹ̀ ká sọ pé kí ká jẹ́ kí gbogbo àwọn èèyàn àwọn obìnrin wa kọ́ mọ̀ pé kò sí tó dàbí ẹnu o ká fi ahọ́n ṣe clitoris ní oṣù kan gbogbo obìnrin bíi mẹ́ta mẹ́rin tí mo ti bá pàdé gbogbo nǹkan tí wọ́n fẹ́ nìyẹn. bẹ́ẹ̀ni ìyẹn ló number one obìnrin yìí tí ò dánira rí tẹ́ bá ti lo àwọn oògùn ẹ̀rí tó popular kan wá ní oúnjẹ plate ó máa hmm. jẹ àwọn míì ilé ìgbé tí ò bá tòrò mo ti rí mo ti rí àwọn ìyàwó ọ̀rẹ́ mi kan tẹ́ pé òun tó fi bá gbọ́ fẹ́ ìta lọ nìyẹn àìní yẹn ni tó ti fi àwọn síkírítórìtì yẹn fẹ́ bá fi ṣe ó máa jẹ́ kí orí wọn ó máa ń ní ọkọ̀ sí ìdára wọn ó máa jẹ́ ìjọba kọ̀ọ̀ tó o bá fẹ́ ẹ ṣe god bless you tó o bá fẹ́ help obìnrin tó o bá fẹ́ help obìnrin láti dàmíra the best way láti hello the best way láti help obìnrin ni pé kó lá òbò ẹ̀ kó jẹ òbò ẹ̀. hello ẹ ń kọ́ yín ma. àtẹ́ǹgọ̀ kọ́ mi wọlé lẹ́nu ẹ jọ nǹkan tí èmi kàn rí tẹ̀ ń sọ lórí program òótọ́ ọ̀rọ̀ gidi ó pọ̀ ní ọ̀rọ̀ yín gan ṣe understand èmi tí mò ń bá yín sọ̀rọ̀ ṣe ń gbọ́ hmm. so mo ti travel kó nàìjíríà láti bíi three years now mi ò dóko ṣe understand but tí ara mi ti bá fìlà pé mo fi sanman mo fi lati jókòó mo mọ nǹkan tí mo máa ń ṣe fún ara mi tí mo de máa ń kọ̀. Hmm. so ó máa ń jẹ́ tí bá wá kọ̀ mára mi máa wálẹ̀ tẹ́lẹ̀ kí n tó kó nàìjíríà mi ìfìlà pé obìnrin máa ń kọ̀ ó kò ń dùn mọ́ mi ṣe hmm. understand bọ̀gbà tí mo dé bíbáyìí tí mo máa ń wo prógráàmù yín ní Facebook so ó jẹ́ kí n létà mọ̀ wípé so obìnrin máa ń kọ̀ mo máa ń fi so that means nǹkan yẹn and it's true tí obìnrin ò bá kí kọ̀ mo máa ń jẹ́ kí máa ń ó máa dàbí pé èèyàn ń enjoy ẹ̀ ó máa dàbí pé ó níyàn lára ṣe ọ̀dà fan ti tí mo ti wá débi bàtì mi wá ń dóko mo wá so tí bá ti sí láì pé mo fẹ́ dóko ó ní mi ṣe nǹkan yẹn so mo máa kọ̀. Hmm. so ara mi máa wá wálẹ̀ ó máa dàbí pé ó máa dàbí pé nǹkan kan kúrò nínú system mi bíi òkúta. Hmm. hello. hello. ah ọ̀rọ̀ yẹn ti cool jù mi ìfẹ́ ohun yẹn ohun yẹn ti cool jù mo ń gbọ́ yín. mo mo kọ́ ìlọ nínú. ẹ ṣe kan so mo really appreciate program tẹ̀ ń ṣe gan-an ni mo really enjoy it. thank you. so tí mo thank you tó bá mọ̀ kó fẹ́ help obìnrin yẹn ẹ jọ̀ọ́ ẹ kó ẹ kó ìtira ẹ kó ìnira kúrò ẹ kó ìnira kúrò ẹ ẹ try ẹ jẹ́ káwọn obìnrin àwọn obìnrin kan sọ fún mi pé àti yín ká mi ò experience kan lá òbò mi rí mo fẹ́ fẹ́ experience ẹ kí ni kí n ṣe ẹ kúrọ̀ lẹ̀ ṣé kí ni kọ́ lọ dókó ń ta ni ẹ ló à ń gbọ́ yín. yes ma ẹ kò ṣe náà ma. yes sir. ah lady Mary rè bá yóò bá a dá yín sí. àṣẹ nígbà lọ́rẹ̀ nínú àpèjì ayé wọn ní lẹ́yìn yẹn. mà kọ́ṣà tó mi fẹ́ bèrè ni pé mà èmi jẹ́ bí mo jẹ́ oníṣẹ̀ṣe àǹdẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan tí mo máa ń gbọ́ ni pé tí ọkùnrin bá ti ń gbé ẹnu sí abẹ́ obìnrin ó máa ń ba nǹkan agbára jẹ́ because mo jẹ́ nìkan tó jẹ́ pé ó ká sí bẹ̀rẹ̀ ayẹta ká ṣe nǹkan bí alágbára ṣá àǹdẹ́ ìkejì ni pé wọ́n ní kéèyàn bá ti ń gbóbìnrin sùn láti ẹ̀yìn ó jẹ́ kan ó jẹ́ kan tí ò dáa ebi o sọ náà bóyá no láti láti ẹ̀yìn ibi tí báwo ṣé pé kẹ́ máa dófùrọ̀. rárá o rárá o ojú òògùn ṣùgbọ́n kó jẹ́ kókó kọ́ọ̀dù síyàn. à bàbá tẹ́ ẹ bá dóbìnrin tẹ́ ẹ bá dóbìnrin látẹ̀yìn ẹjọ́ kí níbo lẹ ti rí ìwé bíbélì wo ló sọ yẹn fún yín gbogbo nǹkan tó wà lára obìnrin kẹ dídó ló wà fún ọ̀nà oríṣiríṣi lẹ lè fi dóbìnrin ìgbà tẹ́ ẹ bá dóbìnrin látẹ̀yìn ah báwo lẹ ṣe wá ń dóbìnrin ẹ wá ní kọ́ wọ́n máa dóńtà ogun ẹ jẹ́ kí wá sọ nǹkan fún yín ogun tá à ń sọ yìí ọlọ́run ló fi àṣẹ sóko. ẹ jẹ́ kí n padà sí facebook kì í lọ. ẹ mọ tẹ́gbà tẹ́ ẹ bá dóbìnrin látẹ̀yìn kó ṣe pé ẹ̀ ń do nífùrọ̀ o tẹ́ ẹ̀ do látẹ̀yìn wọ́n máa bá yín dóńtà tó bá lọ do níta wàhálà dé nìyẹn agbára wo ni òbò gan àṣẹ tó wà nínú òbò béèyàn bá lá òbò tọ́ tó bá fi ẹnu yẹn gba àdúrà àdúrà yẹn máa lọ sínú ọ̀run méje ni téèyàn bá tó bá ṣéyàn lójú ẹ̀mí gan àdúrà yẹn á lọ báyìí efi á ru á tètè gbé lọ sọ́dọ̀ olódùmarè téèyàn bá lá òbò obìnrin tán torí pé àṣẹ tó wà nínú òbò obìnrin kí ni ire òbò obìnrin ní láti yà kí ló fi kí ló fi dìstọ́ọ̀bù ipe èèyàn babaláwo àbẹ́yàn jẹ́ oníṣègùn àbẹ́yàn jẹ́ pásítọ̀ kí ló fi dìstọ́ọ̀bù ẹ̀ kí ni òbò obìnrin fi ní láfi dìstọ́ọ̀bù ẹ̀ gbogbo nǹkan tí èèyàn bá lè ṣe láti mú inú ọkọ ẹ̀ dùn láti jẹ́ kí ọkọ ẹ̀ feel relax ni pé kó ṣe gbogbo nǹkan tí ọkùnrin obìnrin bá dẹ̀ fẹ́ láti gbádùn oko ló yẹ kí ọkùnrin náà máa ṣe ló yẹ kí ọkùnrin máa ṣe. hello. hello. yes. ẹ kúrò lẹ́mà. ẹ kúrò lẹ́. ẹ kúrò lẹ́mà yes ma. ẹ kú ètò àti Yínká. ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. program yẹn so very very interesting. Ah. ọlọ́run máa bá a pẹ̀lú yín o. àmín. ẹ̀ ní ṣìṣe lágbára ọlọ́run. àmín. ẹ rọra ma. Naam, Akínyínká. Hello ma. Mo ń gbọ́ yín. Hello ma. Mo ń gbọ́ yín sà. Yes ma. Ẹ jọ̀ọ́ ma, ẹ kí ló lè kọ́ sí kí ojúbọ obìnrin máa rùn? Kí dẹ̀ ni solution sí? Kí dẹ̀ ló máa ń fà? Kò fa nǹkan tójú òbò tó bá ti rùn ẹ má la irú òbò yẹn. Tójú òbò bá rùn ìsádà kóbìnrin yẹn dọ̀tí, kóbìnrin yẹn ti ní infection tóbìnrin bá wà diabetics náà wọ́n ní ojú òbò àti ẹnu máa ń rùn so tí ojú òbò bá ń rùn bóyá ó ti ní yeast infection ó ti ní uh, virus ó ti ní bacteria ẹ lọ sọ́dọ̀ doctor kò yẹ kí ojú òbò máa rùn torí òbò ní òórùn tiẹ̀ so tó bá ti rùn offensively ẹ lọ rí doctor ẹ má dẹ̀ gbẹnu sí i ẹ má gbẹnu sí nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. yes ma'am. then irú ẹni tó tú òògùn ẹ bá rùn náà ẹ ẹ ẹ má kó ṣe gbogbo gbàlèyàn wọ pátá tó bá dẹ̀ máa wọ pátá àtọ̀ wọ cotton hundred percent cotton ni kó máa wọ̀ but ẹ eh, lè má jẹ òbó obìnrin tó ń la okó yín kẹwàá ní pé kó kí ó enjoy ẹ̀ ní ìta tí ó lé sí gbogbo obìnrin ti mọ̀ wípé lílá òbò ó máa ó máa àwọn èèyàn enjoy àwọn náà fẹ́ experience ẹ̀ even àwọn obìnrin tó ti marry twenty years ago wọ́n fẹ́ tí wọn ò lá òbò wọn rí wọ́n fẹ́ experience pé kí wọ́n lá òbò wọn so kò lílá òbò kò bà nǹkan kan jẹ́ torí pé àṣẹ tó wà nínú òbò àṣẹ ìlì ni kò sí bí ọkùnrin ṣe lè síìkì tó tó bá lá òbò tó bá lá okó ẹ̀ tó fi okó sóbò ààrẹ àyà hello. hello àǹtí yínká ẹ káàsán mà. ẹ káàsán o mi kàn fẹ́ sọ fún yín pé mò ń enjoy program We along kó túbọ̀ dá yín sí fún wa. àṣẹ. you are doing very well man. ẹ ṣe ẹ kú iṣẹ́ i wish you all the best. so far so good you are getting it right. ẹ sir ẹ so kí kò sí nǹkan tí yẹn fi kò in fact tó bá láòbò gan tó bá kọjú sọ́lọ́run àwọn àṣẹ tó wà nínú ẹ̀ o mọ̀ pé ẹni tó ń láòbò ẹ̀ bí inú ẹ̀ ṣe ń dùn ẹgbẹ́ téèyàn kan sọ pé tó bá ń fi okó rí òbò lásán máa ní ayé òun bàjẹ́ tó bá ń lá òbò èèyàn á máa ṣàdúrà fún ẹni ẹ mọ sensation àti ìgbádùn tó wà nú pé kí wọ́n lá òbò obìnrin ẹ mọ sensation àwọn obìnrin gan fẹ́ experience ẹ̀ so ìwọ ọkùnrin má tanra ẹ tó bá ti mọ̀ pé ara ó máa ń kórira lọ ra lubricant tó máa fi sẹ́nu lọ ra lubricant lubricant ẹ̀ mọ̀ ń kó wọlé ẹ̀ dọ́dọ́ kọ́ ni kẹ́ ra lọ́wọ́ mi Yinka TNT lubricant is coming edible fi sẹ́nu kó fi kó fi lá òbò tó bá mu okó ọkùnrin o máa ń jẹ́ kí ọkùnrin relax ni á jẹ́ kó gbàgbé gbogbo ìbànújẹ́ á jẹ́ kó gbàgbé gbogbo ìṣòro ẹ̀ agbátá. àti nǹka. hello. àti sa. a máa ń gbádùn nǹkan mọ́ ni. Hmm. ọlọ́ a máa bá wa dúpẹ́ fún yín. àmì o àmì à ń gbádùn yín gidigidi ni o more grace to your help o you are really trying ẹ máa tàn yín láìsí àwọn èèyàn wa gbogbo àwọn. ẹ máa ní òṣìṣẹ́ ni yín pásítọ̀ ni yín ẹ kíní kan kí wàá làlámọ̀ rí pásítọ̀ tó fi ìyàwó sílé tí ò gbádùn oko kí làlámọ̀ rí ẹ ẹ ló kí làlámọ̀ rí pẹ oníṣègùn tó fi ìyàwó sílé tí ò gbádùn oko ẹ. sọ̀rọ̀ gbà mí. ọlọ́run aṣọ àánú hello. hello ma. hello ẹ sọ̀rọ̀ sókè mo tún fẹ́ máa lọ ẹ sọ̀rọ̀ sókè. ẹ káalẹ́ ma. ẹ káalẹ́. ẹ káalẹ́ ma. ẹ káalẹ́. àmọ́ ó ń pè wọlé nítorí ọkọ mi. mi ò ṣe ó di ó di monday àbọ́là ní iṣẹ́ ọkọ mọ́lẹ̀ ni. meanwhile báwo lẹ ṣe fẹ́ mọ òbò tó ní papilloma tó bá la òbò sílẹ̀ fún yín tí ò bá ti mọ́ òbò tó bá là sílẹ̀ bí kọ́nà skin bá ṣe rí bẹ́ẹ̀ ló ṣe yẹ bí kí ibi pẹ́tẹ́lẹ̀ òbò rí tí pẹ́tẹ́lẹ̀ òbò tó bá là fún ẹ bá ti jóná má gbẹnu sí i tó bá ti rí kókókókó tó ti sú má gbẹnu sí i òbò tí irun bá ti bò jù irun ò gbúdọ̀ bo òbò débi wípé ò ní rí ìsàlẹ̀ ẹ̀ ó láti rí ìsàlẹ̀ ibi tí irun yẹn jókòó sí nítorí nígbà míì ó lè ti ní àwọn àwọn spot àwọn kíní spot tó máa ń ní ọyún nù yẹn ó máa wá sápamọ́ sábẹ́ irun ẹ eh, ní mọ̀ so tó bá ní obìnrin jẹ́ kó mú tó bá kó trim irun òbò ẹ̀ débi pé òun rí ìsàlẹ̀ òbò òbò tó bá ti làálẹ̀ tó bá ti rí ìsàlẹ̀ tí irun ti cover ẹ̀ má gbé ẹnu sí irú òbò yẹn èmi ọkùnrin mi like irun lóbò mi ò ní pé kí obìnrin bá fi irun sóbò bẹ́ẹ̀ tó bá ti mọ́ tí ọkọ ẹ dẹ̀ láìkẹ̀ ṣùgbọ́n ìwọ make sure wípé orí ìsàlẹ̀ òbò yẹn lábẹ́ irun kó o tó gbẹnu sírú òbò bẹ́ẹ̀. hello. hello sir. hello sister Yinka ẹ máa kú iṣẹ́. hello sir. hello hello ẹ kú iṣẹ́ o. ẹ ṣeun sir ṣàlàáfíà lẹ wà. Ah, mo gbọ́ àdúpẹ́ ẹ bá program débi kan sí ìfọn ló yẹ kí wà first láti make ìkọ́ yìí ẹ wo ibi tẹ bá dé pé tí kò sí bó ṣe lè rẹ ọkùnrin tó tí ọkùnrin bá rí òbò honestly believe me hundred percent bó ṣe rí gan nìyẹn in fact mi ìmọ̀ ọ̀rọ̀ ẹ̀dá tó náà ń dá èmi o kò sí mi kí bí bàbá ẹ̀ tí n bá rí kíní tá à ń wí yìí ọjọ́ ọba gbọ́ ara mi kọ́kọ́ máa kó bẹ́ẹ̀ lọ for that moment mi wàá mọ̀ bóyá bó ṣe máa ṣe most àwọn ọkùnrin ní iná nìyẹn o àmọ́ èmi o lẹ́sẹ̀ sọ yìí bóyá á mo gbọ́dọ̀ testify òótọ́ ni so àwọn ọkùnrin náà tọ̀ bá mọ ìwé káwọn náà kí lè try kò sí bí lè wà under stress tó tó bá rí kinní tàn wí tó bá ráyè ṣe àrẹ àbọ̀ abọ́ sípò ẹ kú ṣẹ́gun mo kàn ní kí n make comment lórí ìyẹn ni thank you so much. Yeah. So òbò tí ò bá ti mi ni ke eh, ọkùnrin mi ma like láìkì irun lóbò òbò tó bá irun bá ti kọ́va ẹ̀ ẹ mọ̀ pé àwọn irun kan máa ń wà gbúṣì gan tí irun bá ti kọ́va ẹ̀ o ti rí ìsàlẹ̀ òbò yẹn má gbé ẹnu sí ìfà irú òbò yẹn gan ó dangerous láti fi okó sí tó o bá máa dó ẹ make sure wípé pẹ̀lú irun lórí ẹ̀ ò ń rí ìsàlẹ̀ ẹ̀ ò ń clean kó o tó gbẹnu sí tó o ti fẹ́ gbé ẹnu sínú òbò kan kọ́kọ́ fíńgà ẹ̀ kó o fi jáde kó fi àìdíà fi run mú tó bá ti nù bí ẹja tó bá ti nù bí ìfun tó bàjẹ́ má gbé ẹnu sí i àwọn òbò míì ti ní fistula fistula láti ìgbà tí wọ́n ti dá wọn tó ti dá òbò fún wọn ṣùgbọ́n tí wọn ò mọ̀ tó ti ní disease ṣùgbọ́n tí wọn ò mọ̀ tó jẹ́ wípé later tó bá ṣẹ̀ ń bímọ àbí kíní kan ló máa ló ṣẹ̀ṣẹ̀ àwọn àrùn yẹn máa máa jẹyọ so má gbé ẹnu sírú òbò yẹn but tó bá fẹ́ yàwó for crying out loud tí kò bá ń ṣe pé bóyá ẹ̀ ń tọra yín ẹ máa lọ ṣe for better for worse sí registry ẹ máa lọ ṣe for better for worse sí church ọmọ tẹ ń tọra yín ẹ ń fèkì ara yín ni tó bá níyàwó wàá fẹ́ yàwó ẹ ti gbogbo àlébù ẹ anyways so kí ló dé tó lè lá òbò yàwó ẹ kí ló dé tó lè lá òbò yàwó ẹ if that is what will give her happiness if that is what will make her enjoy Oko dido kí ló dé tó lè ṣe é láti satisfy ẹ is everywhere gbogbo obìnrin ló fẹ́ experience ẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó lè kò sí bí ara obìnrin ṣe lè kú tó tó bá lá òbò ara á jí àfi tó bá ń ge lóbò jẹ gbẹ tó o bá ge lóbò jẹ tó ń lá òbò ẹ ara á àbí for better for worse ṣáà ní kí ló dé tó lè la tó lè mú tó lè láòbò ìyàwó ẹ tó bá trust ẹ tí ò ń ṣe ìyàwó pé kinní kan hello. hello aunty Yinka. hello. hello aunty Yinka. yes. hello. à ń gbọ́ yín ẹ sọ̀rọ̀ sókè. hello aunty Yinka. tó ti yé yín please kí lè tó lè láòbò ìyàwó ẹ and again ẹ jọ nítorí ọlọ́run ayé àtijọ́ ni wọ́n ń paná dóko ẹ má paná dóòbò tẹ bá ti wọnú ilé tóbìnrin bá ti ní paná ẹ jẹ́ ká paná wàhálà ẹ mọ̀ pé òbò yẹn ò wà kó something is something is wrong somewhere obìnrin láti sọ pé hello. hello àǹtí Yínká ẹ sọ̀rọ̀ sókè hello àǹtí Yínká hello àǹtí Yínká speak out mo ń gbọ́ ní ẹ report ẹ reply mi ni nà án ẹ̀ka lẹ́mọ̀ àrẹ fi so wáì tóbìnrin ṣe máa ní kó paná ìgbà tẹ́ bá ti paná kí ló fẹ́ move ẹ kí ló fẹ́ kí ló fẹ́ ẹ̀bùn okú ẹ láti máa dìde nínú òbò tẹ́ bá ti paná láti dóra yín hello. kí n gan. sáà gbẹdáhùn sí tó yẹn ni o. ok sir. ọlọ́run máa fún yín ṣe ọlọ́run máa fún yín ṣe rẹ̀ ní ṣíṣe o. àmín. tí obìnrin tí ọkùnrin bá ti ń jẹ ìdídé lẹ́bù kan pẹ̀lú ìyàwó ẹ̀ kó lọ wá sí cp kó fi máa brush ẹnu kó lọ wá sí cp tó bá ti brush tán kó máa fi protect ẹnu ara ẹ̀ kò yẹ yín. Hmm. ibi tí èèyàn fi àwọn sí èèyàn lè má rí gbogbo ẹ̀ tán ògbò jíjẹ ó dùn débi pé tó bá rí kan tó fẹ́ fi jẹ́ kò rí ẹni tí pẹ́kẹ́ jọ sórí ẹ̀ kó la. ẹ ṣé o ẹ ṣé o. pẹ́kẹ́ jọ sórí ẹ̀ kó la kó kó fọwọ́ fẹ́ yẹ kó fọwọ́ fẹ́ gbogbo idán yẹn kó fẹ́ tẹ́kùn sí kó la kó kó kó mọ́ dọ́ndọ́n kẹ́lẹ́ dá ìyàwó ẹ̀ máa ṣàdúrà fún ẹ. ẹ ṣé. nílá lóbò. ẹ ṣé gan-an òbò tí ò bá dùn òbò náà kan ni lílá lòbò ẹ ṣe gan ẹ ṣeun tó bá fẹ́ la ẹ jẹ́ kí n sọ tó bá ń la òbò lọ́wọ́ kó tún máa blow ẹ̀ pẹ̀lú atẹ́gùn kó máa la kó máa ṣe kó mú ọwọ́ kó slap ẹ̀ kó beat ẹ̀ kó tún padà lọ la kò sí nǹkan tó dùn tó obìnrin láti experience ẹ̀ ẹ̀yin ọkùnrin tẹ́ bá ń sá tẹ́ bá ṣe fóbìnrin yín ah, ìkàlẹ̀ ń ṣe ẹ̀yin obìnrin náà tán tẹ bá ṣì ń sá kẹ máa gbédi sá pọkọ má la òbò yín ọlọ́run má déyàn wáyé ọlọ́run kò dá kẹ ẹ dọ́run kẹ ẹ débodè kọ́ béèrè lọ́wọ́ yín pé ṣé wọ́n la òbò yín rí kọ́ ní ẹ̀ la òbò yín rí wọ́n máa lé yín padà lóde ọ̀run ni wọ́n ní jẹ́ wọlé honestly wọ́n ní jẹ́ wọlé o ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ́ mi ò lè ṣe mi ò lè ṣe matchmaking mọ́ lẹ́nìí it's past one hour tí mo ti ń ṣe kinní yìí it's almost two hours now i want to say a very big thank you to everyone pàápàá ẹ̀yin ẹ̀yin fans mi tẹ́tí make tẹ́tí jẹ́ kí hit five hundred thousand followers well over five hundred thousand followers thank you so much i appreciate you ẹ ṣì lọ máa bá mi subscribe sórí youtube channel mi uh, till i come your way again probably on monday i don't think i'm gonna I don't think I'm going to come tomorrow. I want to rest tomorrow. Probably I'll come on Monday or Tuesday. My wá fún matchmaking. Mo fún àwọn èèyàn laye láti pè mí lẹ́yìn show. Tó bá fẹ́ ṣe matchmaking. Mi lè ṣe mọ́ lórí show lẹ́ni. I'm tired. I, I will come on Monday or Tuesday to do it. Hello? Hello, Adéyíká. Hello, sir. Èmi e èmi ma ìyàwó mi máa ní kí n jẹ́ ká ra ice cream mi. Mm-hmm. Tí mo ma ra ice cream, tí mo máa dà sórí ẹ̀, mm-hmm. tí mo máa la òun náà tún dashkin sórí oko sórí oko yín ẹ ṣe a tún la tó bá la oko yín báwo lẹ̀yin ṣe máa ń o báwo lẹ ṣe máa ń feel tó bá la oko yín ara mi máa máa gbọ̀n ni ara mi máa máa gbọ̀n tẹ́sẹ̀ mi máa máa gbọ̀n àti máa rò pé mo ti wà ní láàánú dá lẹ́bù. ẹ ṣe jàre. ó ga ọ ẹ wo ẹ ṣe ẹkú ètò. ẹ ṣeun. ó dà so ẹ jẹ́ ká máa fi sí ìṣe àlọ́ tí n bá padà wá ní bá ṣe máa ṣe matchmaking then àwa sọ màá fẹ́ káwọn èèyàn tí wọ́n ti láòbò wọn àwọn tó ti láòkó wọn kọ́ wá sọ experience wa experience fún wọn fún wa fún ẹ̀yin obìnrin tẹ́ ẹ máa ń refuse ọkọ yín láti láòbò yín ẹ tí ì rí nǹkan kan obìnrin tí wọn ò tí ì láòbò rẹ̀ kò tí ì jẹ̀gbádùn nǹkan kan hello yes hello sókè àmì olódùmarè ok ẹ má bínú àwa táwa nàìjíríà làwà lábùjá afẹ́ bá yín ṣe bẹ́ẹ̀ ẹ jọ báwo la ṣe lè jẹ́ ti lágbègbè contact àwọn náà fẹ́ organize ṣẹ́yìn ní àdúgbò wa ìbẹ̀rẹ̀ fún wa ní kúta lè ta lè ṣe. kí lẹ wá fẹ́ kí n sọ kí lẹ fẹ́ kí n ṣe kí lẹ fẹ́ kí n ṣe bàbá mi. yes nǹkan tí mo fẹ́ kí ẹ ṣe ni wípé bóyá after ètò kí n pè yín lọ́nà ìyẹn màá ráyè kẹ́kọ̀ọ́ nígbà tí àwa náà àwa fáǹsì ní bíbá ní àdúgbò wa gbà sípò ara wa hmm. a lọ fẹ́ organize ṣe é ní àánú ọ̀rọ̀ àṣẹ ní afẹ́ a ní ẹbí fáǹsì gan-an ọlọ́wà lè máa rìn. ẹ ṣe é tẹ́ bá organize ẹ ya fídíò yẹn send ẹ sí mi màá post ẹ òkè sábà ti ṣe. ẹ ẹ ya fídíò yẹn ẹ send ẹ sí mi màá post ẹ àwa náà fẹ́ ṣe first ìgbẹ́ni yẹn bá a ní ìgbésẹ̀ copyright ò bọ̀ àwa náà fẹ́ ṣe kẹ́lẹ́ mọ̀ fún wa káwá ti kú wa sí ní kájínà ti france ìwà france ok ẹ pè mí after the show mo ti rí nọ́mbà yín sí i i call the number after the show I'm like um, okay. one hour's time ẹ pè mí yeah. ma. in one hour's time ẹ pè mí. like Okay. ọtúnba adédáyọ̀ bá mi ló ń sọ̀rọ̀ mà. ok sir. ọlọ́run á máa ràn yín ṣe. àṣẹ o àṣẹ àṣẹ. ní inú ìlú dàrú o. àṣẹ àṣẹ àṣẹ. ó dà o. àṣẹ. ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ́ màá rí yín again with a brand topic with a new topic on Monday or no ẹ má jẹ́ àṣe topic Monday ẹ jẹ́ ká ṣe matchmaking lọ́la ẹ jẹ́ àṣe matchmaking lọ́la tó bá wá di Tuesday àtúnṣe another topic ọ̀rọ̀ dídó dídó yìí náà ni màá tún fún yín láwọn styles tẹ́ tún lè ṣe àwọn oríṣiríṣi styles wà tá a lè ṣe àwọn ọ ah, Ọlọ́run àwọn style tá lè fi kíní tá lè fi ẹwò ẹwò orí kíní chair mi àwọn styles tá lè ṣe lórí chair àwọn styles tá lè ṣe lórí swing àwọn styles tá lè ṣe tó máa so ọwọ́ wa sókè àwọn in fact mo máa mo ń gbé kíní kan bọ̀ gbogbo ẹ̀yin tí ẹ bá lè gédìí lórí obìnrin there's hydraulic kíní kan wà tẹ́ máa wọ̀ sí waist yín tó yẹ pé òun ló máa bá yín òun ló máa bá yín géèdì gbogbo ẹ̀yin tẹ́ bá ti ní waste problem òun ló máa bá yín géèdì màá màá introduce yín sí kẹ́ lọ so i will see you again probably tomorrow monday tuesday you will see me you always see me ẹ ṣé mo dúpẹ́ i say thank you dele gideon i love you if you are in london come for my birthday now eh i'm inviting you to come olórí ẹwà tómi please call me o i don't have your number ẹ bá mi sọ fún mr olórí ẹwà tómi kó pè mí o johnson adamu olúwadámiláre olúwaṣíndara god bless you all gbogbo èyí tí mi ò lè dárúkọ àti tí mo dárúkọ ọlọ́run bá mi nífẹ̀ẹ́ yín ilé wa ò ní dàrú till i come your way again next time i say very big thank you bye for now mi ìpolówó lẹ́nu because kò kí n kò lè jẹ́ kó jẹ́ every time bye for now.